رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في سورة الأعراف في الآية الثامنة والثمانين أعوذ بالله من الشيطان الرجيم قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا قال أولو كنا كارهين قد افترينا على الله كذبا إن عدنا في ملتكم بعد إذ نجانا الله منها وما يكون لنا أن نعود فيها إلا أن يشاء الله ربنا رفع ربنا كل شيء علما على الله توكلنا ربنا افتح بيننا وبين قومنا بالحق وأنت خير الفاتحين من آية ولو أنت لا يفعل نكو أن تسلم عن النبي شعيب عليه السلام أتاوني يعرف أتسلم gẹ́gẹ́ bí anabi Shu'aib alayhi salam ó ti ṣe pé àwọn èèyàn rẹ̀ lọ sí ibi kan jọ́sìn fọlọ́wọn ọba lónìí kan torí pé wọn ò ní ọba míì tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí Allah àti bá anabi Shu'aib ti pa wọn láti wọn pé igbá àwọn ká wọn àti òṣùwọ̀n àwọn kó pé dáadáa wọn láti máa dín ń dáhùn èèyàn bá rà lọ́dọ̀ wọn kú kọ́ má má jàǹbá àti bí anabi Shu'aib alayhi salam ó ti ti kọ̀ fún wa láti máa ṣe ìbàjẹ́ lókè pẹ̀ lẹ́yìn tó lọ́wọ́ bá ti túnlẹ̀ sí i àti bó ti ti kọ̀ fún wa láti máa ṣiṣẹ́ dánàdánà ilé ìjọ ọ̀pọ̀lọpọ̀ nínú wa máa ṣe dánàdánà. à ń dá àwọn èèyàn lọ́nà láti gbowó ọwọ́ wọn àbá ń dá wọn lọ́nà láti fi tọ́lọ́run tí wọ́n ń dí àwọn èèyàn lọ́nà láti tẹ̀sí Islam. lẹ́yìn eléyìí lẹ́yìn gbogbo ìpènisọ́nà yìí ìpèni ikpe oríire eléyìí tí àwọn olóríire máa gbọ́ tí wọ́n máa gbà eléyìí tó ṣe pé títẹ̀lé ru rẹ̀ àmọ́ ti lè jẹun gbígbọ́ tí àwọn abẹnugan àwọn àgbà nínú àìgbàgbọ́ láàrin àwọn èèyàn anabi shuaib alayhi salam tí wọ́n gbọ́ gbogbo ìpènisọ́nà yìí àti ìfinimànà kàkà kí wọ́n gbọ́ kí wọ́n gbà wọ́n bẹ̀rẹ̀ sí ní lérí léka ni wọ́n bẹ̀rẹ̀ sí ní lérí léka sí ànábì Ṣuaib alayhi salam àwọn alágbèrú kan rí àárín wa àwọn abẹnugan nínú wa wọn ni lanukhrijannaka ya Ṣuaib walladhina amanu ma'aka min qaryatina aw lata'udunna fi millatina ẹ̀sà kan. ńlá fún ìwọ ṣùáìbù ẹ̀tẹ̀ta fún òun náà ni pé wọn náà kọ́ darapọ̀ mọ́ wa ẹ̀sìn tá à ń ṣe òun pè lẹ́sìn tí ọ̀dà tó ń pè lẹ́sìn ẹ̀bọ̀n kí wọn náà darapọ̀ mọ́ wa máa dé kí wọn náà dọ̀kan nínú wa eléyìí ló lè yọ níbi aburú ètè tá a dá lẹ́bi ọ́ kí ni ètè náà tá a dá lẹ́bi ọ́ ní ìgbà tó o bá kùnà láti ṣe ń ta àkókò ṣe yìí òun náà ni pé a lè ọkọ náà lù wá títí bá lè ọ lẹ́nu xèrèjà nẹ́kẹ́ á mú ọ jáde kó náà lù wá. àwa láà lè ọ jáde kúrò nínú ìlú tó ẹ̀sà kan tó wà wájú rẹ òun náà ni tó o bá fẹ́ ká lé ọ jáde ńlù òun náà ni kí wọn náà má bá wa tẹ̀sìn wa. ìgbà tó sọ yìí pé lẹ́tàcúdún àwọn lẹ́tàcúdún náà fi mi lẹ́sìn náà ṣé ìtumọ̀ rẹ̀ náà ni pé àbíkẹ́ padà sínú ẹ̀sìn wa gẹ́gẹ́ bó ti ṣe wálé de lárúbáwá awúlẹ̀ tààrùn tó ń na fi mi lẹ́sìnà nǹkan ẹ̀yọ̀ká tó lè yọ yín nínú kálẹ̀ yín kúrò nílùú wa òun náà ní kẹ́ ẹ padà síbi ẹ̀sìn wa tó bá ṣe pé ìtumọ̀ rẹ̀ ní kíkẹ́ ẹ padà síbi ẹ̀sìn wa àti pé lánàbí Ṣuaib alayhi salam tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ẹ̀sìn tí wọ́n ń ṣe òun lòun náà ń ṣe tẹ́lẹ̀ ni kó tó di pé ọlọ́run ọba yọ gbà tọ́lọ́run á yọ pẹ̀lú islam tọ́lọ́run fún lòun á ń pè wọ́n lọ sí di islam lọ́wọ́ àṣàjòjì sí wọn làwọn á sọ pé nǹkan ẹyọ kan tó lè gbọ́ ọ lẹ̀ níbi ká lé ọkọ́ inú lu wa òun náà ní kí ọ̀padà sídìí ẹ̀sìn wa táǹjọ́ ń ṣe pẹ̀lú rẹ̀ tẹ́lẹ̀ àbí pé ìtumọ̀ rẹ̀ ni pé Shu'aib alayhi salam kó wọn bá wọn ṣẹ̀sìn ẹbọn tẹ́lẹ̀ kò léyìí sí lòdodo kò bá wọn ṣẹ̀sìn ẹbọn yẹn tẹ́lẹ̀ ṣùgbọ́n àwọn ẹni tó padà wá gba ṣùáìbù gbọ́ tí wọ́n ṣe ìsìláàmù tó lọ́n fi rán ṣùáìbù àwọn ti di ẹni tí ń ṣẹbọn tẹ́lẹ̀ wọ́n ti jẹ́ káfírin tẹ́lẹ̀ ṣáájú kọ́lọ́ wọn tó fi ẹ̀sìn tó lọ́n fi rán ànábì ṣùáìbù àrẹ ìsìláàmù tí ti ẹ̀sìn tàwíì tí ti ẹ̀sìn ìsìláàmù kọ́lọ́ wọn bó tó fi gbà wọ́n lẹ̀ wọ́n wá wí wọ́n kó ṣùáìbù náà mọ́ wọn nípa pé téèyàn bá ń báyàn púpọ̀ sọ̀rọ̀ èyí láǹfààní àti yán wípé kí ẹni tí sì ti ń bá wa ṣẹ̀sìn tiwa tẹ́lẹ̀ nínú yín kọ́ padà sí ti ẹ̀sìn wa ẹ̀yin tẹ̀sìn sí tẹ́lẹ̀ náà kẹ́ bá wa sí. tó eléyìí ó sì ti kọjá pé nígbà gbà lérò ni àfi sì jẹ́ pé awùlẹ̀ tẹ̀ ọ̀hún tó nà fi mi lẹ́dínà ohun tó ń gbà lérò pẹ̀lú rẹ̀ ni pé bó tilẹ̀ jẹ́ ipe ẹ bá wa ṣẹ̀sìn tẹ́lẹ̀ nǹkan ẹyọkan tó lè gbà yín kúrò níbi ká lé yín kúrò nínú ìlú wa òun náà ní kẹ́ ẹ wá bẹ̀rẹ̀ sí ní bá wa ṣẹ̀sìn yìí ìyẹn ni pé lẹ́tọ̀ ọ̀dọ́nà kò túmọ̀ sí pé padà ó túmọ̀ sí pé ẹ bá wa dé tọ́ eléyìí a jẹ́ nígbà olùmọ̀ sọ̀rọ̀ nípa ayé rẹ̀. كما يجسيك عاد إلي من فلان مكروه aburú ti tẹnìkan aburú tẹnìkan ìwọ wa sọ pé aburú tó ṣeun عاد إلي sáà sọ pé padà wá sọ́dọ̀ mi ìgbà tí òsì wọ tẹ́lẹ̀ ọsọ yìí pé aburú sí ọ látọ̀dọ̀ lágbájá kìí ti pọ̀ padà ìtumọ̀ rẹ̀ ní kó dé láti pilẹ̀ tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé awúlẹ̀ tó àwùdún náà fi mi lẹ́sìn náà tí wọ́n sọ yẹn kò túmọ̀ sí pé báyà wọ́n ti bá wọn ṣẹ̀sìn tẹ́lẹ̀ wọ́n ń fẹ́ kọjá pé àwọn náà darapọ̀ máwọn ní ìsinmi bàbá wa yẹn àrífẹ́ dájúdájú ẹnìkan ò ní wà lórí ìbàjẹ́ kọfẹ́kẹ́ nìkan wà lórí ìmànà ẹnìkan gbé sọnù kọfẹ́kẹ́ nìkan mànà ìdí ni tó fi jẹ́ kí gbogbo ẹni tó bá ti ti àgbàgbọ́ sọ̀lọ̀ ntí máa wù wọn lọ́pọ̀lọpọ̀ òun náà ní gbogbo ara yòókù náà wọn di aláìgbàgbọ́ ntí máa wù wọn lọ́pọ̀lọpọ̀ òun náà ní kíkà ọkọ̀ sọ̀lọ̀ aláìdá. ọ̀sáláìmà sáláì dá lò pàápàá jùlọ nígbà tó lù pé ni lọ sí di dáadáa tí wọn bá wá pè wọn àwọn náà máa mọ̀ pé orí àìdá làwọn wà ṣùgbọ́n fa padà sí di dáadáa kì sábà jẹ́ nǹkan tó rọrùn fún àwọn ẹni tó ń sa ìdá tó ìdí nì ó tẹ́ aláìdá lọ́rùn pé káwọn máa wà láì jẹ́ pé nìkan wà pẹ̀lú àwọn láwùjọ tí wọ́n máa pe ní táwọn ń ṣe láìdá níṣẹ́ lọ́ọ́ yẹ kí gbogbo èèyàn máa ṣe báwọn ti fẹ́ ṣe lẹ́nìkan bá wá yọjú tó ń pe ní táwọn ń ṣe láìdá ntí ó yẹ káwọn fi tẹ̀sán fún olúwa rẹ̀ kò sí bíi kápá lè kú o kò sí bí káká pé á lè kú nínú ìlú ó fi ìlú lẹ̀ fún wa káyọ̀ ó lè bá gba ìbàjẹ́ kó lè bá ríbi dání sí kó ríbi nẹ́sẹ̀ torí pé ẹni tí wọ́n máa sọ pé dáǹsì ọ̀dà irú àwọn wọ̀nyẹn o kò yẹ ká tẹ wọn kò yẹ kó wọn máa bẹ pẹ̀lú wa ìdí ìnà tó fi jẹ́ kó gbogbo àwùjọ láyé tó bá ṣe pé àyè gba ọ̀pọ̀lọpọ̀ nínú àtìbàjẹ́ nìyí wọn ò ní jẹ́ kí ẹni tí wọ́n á sọ wọn lọ sí di dáadáa ọ̀sẹ́kù láàrin wọn gbogbo ọ̀nà tí wọ́n fi lè dànù ni wọ́n mọ̀ wá àbẹ́ rí nǹkan ó sì fẹ́ yọ wá kó inú bàjẹ́ wọ́n fẹ́ mú wa lọ sí di ntọ́jà tó wọn ọmọ ni parí jẹ ní bàjẹ́ làwọn bàbá gbarú ẹ̀ láyé gbogbo níta ń jẹ yé àní ti jẹ mọ́ bàbá gbarú ẹ̀ láyé gbogbo èèyàn ti ń pàǹsẹ̀ dáadáa wọ́n mọ̀ alálàyé dáa torí rẹ̀ wọn mọ wọnà láti lè ní. àwọn wa mọ̀ ipe tí ẹnìkan bá ń pè yẹn lọ síbi dáadáa lílé òun nìkan kò tó bíi ká lé òun àti àwọn ẹni tó bá gba tiẹ̀ nítorí pé àwọn tó gba tiẹ̀ tá a bá lé òun nìkan tá a fa àwọn sílẹ̀ ẹni tí wọ́n ti gbọ́ tí wọ́n ti gbọ́ tí wọ́n ti gbọ́ òun náà ni wọ́n máa tàn ká ajá sí pé alẹ́ ẹnìkan ẹgbẹ̀rún sẹ́kù alẹ́ ẹnìkan ẹgbẹ̀rún sẹ́kù. àwọn ọ̀wá mọ̀ nígbà táwọn bá lé kúrò láàrin àwọn tó ń ta àwọn ẹni tí ń tẹ̀lé ohun táwọn ń sá fún táwọn ń bẹ̀rù gángan òun náà ní ọ̀padà tẹ̀lẹ̀ ní nítorí pé lọ́pọ̀lọpọ̀ gbà àtúnṣe kì í sábà rọrùn nígbà tẹ́ bá wà láàrin àwọn àtìbàjẹ́ àtúnṣe kìí sábà rọrùn nígbà tẹ́ bá wà láàrin àwọn ẹni tí ò fẹ́ àmọ́ tẹ́ bá ta kété tẹ́ jìnnà sí wọn tẹ́ bọ́ sí àwùjọ bòmíì táwọn ti fi àtúnṣe wọn tí àtúnṣe ń bá yí padà àtọ́ bá dàrin wọn táwọn bá gbà á látọ̀ ọ̀hún làtúnṣe wọn ti wá máa lọ ibi tí wọn ti fẹ́ wọn wàá gbàǹtúláàtì gẹ́gẹ́ bí n tọ́ ṣẹlẹ̀ sanabi wa Muhammad صلى الله عليه وآله وسلم. sallam àwọn ará mẹ́kà wọ́n pètè pèrò láti ṣe kúkú ànábì sallallahu alayhi wa sallam wọ́n há ìdá eléyìí tó mú bérebére fún àwọn géńdékùnrin kọ̀ọ̀kan láti inú ẹ̀yà kọ̀ọ̀kan pé kí gbogbo wọn sá lásàpá ní sísá ọkùnrin kan lẹ́ẹ̀kan náà tàbí ní sọ lágbára lọ́kọ́kọ́ sá òun ló ṣekú pa àwọn ẹ̀yà rẹ̀ lọ́daràn gbogbo yín ni kẹ́ ẹ sá lẹ́ẹ̀kan náà bí ìgbà tó ṣe pé èèyàn kan lọ tà tọ́ba wa ṣẹlẹ̀ báwọn á wà á pín owó ẹ̀mí rẹ̀ san gbogbo ẹ̀yà tó wà ní Mẹ́kà wọ́n pín owó ẹ̀mí rẹ̀ san kò fi ní jẹ́ pé ta bá wí fún ikú rẹ̀ fún pípa tí wọ́n pa gbogbo wa náà lẹ́ni tí wọ́n bá wí wọ́n bá rí pé gbogbo wa náà lẹ́ni tá a bá wí táwa ni gbogbo wa tí ó bá gbogbo wa wí àti pé àwa náà láàrin ara wa náà láàmú apá ń bára wa wí àwa náà láàrin ara wa náà láàpè ntẹnu wa kò lé lórí ni pé ká sanwó ẹ̀mí rẹ̀ nígbà tó ti pé gbogbo wa náà la jọ pa àwọn pèsè báyìí nínú ète wọn oní ẹnìkan ọmọ mọ́lẹ̀ kọ́ má lè lọ síbòmí kọ́ sẹ́kù ń torí tó bá lè jáde pẹ̀lú àwọn ọ̀rọ̀ tótótótó ti ń jáde lẹ́nu rẹ̀ yìí kò síbi tí ó dé láyé tó wọn ní gba tiẹ̀ àwọn òṣìṣẹ́ kó wọn gba tiẹ̀ wọ́n má jẹ́ pé ń ta lé jìnnà ní oṣù padà wá kó wa má ní oṣù padà kó wa lẹ́rú àwọn kan wọ́n sì ní ká lé fóònù ni bàbá ti lé fóònù nígbà tá a bá rí má kálukú sẹ́mi nìyẹn kò tó wá di pé ẹnu wọn kò lórí pé káwọn dá ìdájọ́ láwọn àdá tó mú bẹ́rẹ́bẹ́rẹ́ fún àwọn géńdékùnrin kọ̀ọ̀kan láti inú ìdílé kọ̀ọ̀kan kí gbogbo àwọn káwọn ọjọ́ pín pa káwọn palẹ̀ kànáà ṣùgbọ́n àwọn ṣe bẹ́ẹ̀ wọ́n dé títí wọn ọlọ́run ti parí jẹ ọlọ́run pa anabi sallallahu alaihi wasallam láti ẹ̀kọ́ jáde kúrò ní Mẹ́kà anabi jáde kúrò ní Mẹ́kà ẹ̀yin ọ̀fẹ́ rí ó sì lọ sí Madina níbi táwọn ti ń retí rẹ̀ bí sọ́ọ́ rẹ̀ tó sọ́bùrù wọ́n retí rẹ̀ débi pé sùúrù fẹ́ tán oníkàlùkù máa jáde ní kíá tó ti gbọ́ pàànàbí sallallahu alaihi wasallam ti gbéra ó ń bọ̀ wá sí Madina gbogbo ọ̀kọ̀ọ̀kan nínú àwọn ará Madina àti tó ti gba Islam gbọ́wọ́ Mus'ab ibn Umayr àtàwọn tó ti gba Islam sáájú eléyìí gbọ́wọ́ anabi Muhammad sallallahu alaihi wasallam níbẹ̀ yàtẹ́yì al-Aqaba níbi àsọyépọ̀ tó ti wáyé láàrin anabi àtàwọn ará Madina ní akọba alákọ̀ọ́kọ́ àti akọba ẹlẹ́ẹ̀kejì gbogbo àwọn tó ti gba islam gba atẹni tó ti ẹtì gba islam wọn mọ wọn jáde wá sí tìlú wọn mọ jáde wá sí ti Madina oníkálukú ọmọ awọ kan pébo ni wọn gbà wọlé ó wu kálukú kọjá pò ń lò wọn kọ́kọ́ fojú gan ní anabi Muhammad sallallahu alayhi wa sallam bó tilẹ̀ jẹ́ pé púpọ̀ nù orírí wọn ti dànù. ma baba ti rọrin àti ti ń lè jẹ pàánà bí náà mi kó lè náà tó fojú rí o nígbà tó kù Madina èmi ni. kọ́dà ọ̀pọ̀lọpọ̀ nu wọn wọn ò dúró lórí àwọn àwọn àwọn àwọn fojú wò lọ́ọ̀kan lásán ọ̀pọ̀lọpọ̀ ń gorí igi láti máa wò ránṣẹ́ lọ́ọ̀kan kó ó yẹnni tẹ́ ń lé sẹ́yìn ọ̀fẹ́ rí mi rẹ̀ láṣà làwọn kan sì fẹ́ tẹ́wọ́ gbà torí ẹ̀ ló ti jẹ́ pé tìlú kan bá lé mọ́ ti bẹ́ẹ̀ lẹ̀ lọ síbò mi ti bẹ́ẹ̀ lẹ̀ lọ síbò mi ti dandan kó ríra rẹ̀ má bì kan lórí rọ nítorí wí wọn ò fún wọn pé ní nǹkan àwọn kan ti ti lọ jókòó kalẹ̀ bíi báà wọn rí dìbò dé wọn fẹ́ gbọ́rọ̀ lọ káwọn àgàtìbì àgbọ̀dọ̀ gàtìbì àgbọ̀dọ̀ gàtìbì. a gbọ́dọ̀ lọ bá wọn sọ̀rọ̀ ọlọ́run níbo eŋti ọ̀tà àwọn èèyàn fi góòlù wọ́n fẹ́ fi ràǹbò àbí wa so nítorí di eléyìí iná ló ti jẹ́ pé anabi sallallahu alaihi wasallam àti tara kẹ́kọ̀ọ́ àti tara kẹ́kọ̀ọ́ a gbogbo rọmọgbọ́n tá a jókòó ka bí àwọn èèyàn ọmọ yìí rẹ̀ wọn ọmọ yìí rẹ̀ ìdí tàbí máa lọ sílùú mìíràn ní ìsìn níbẹ̀ yẹn wọ́n ti péjọ tí la ilaha illallah ìyẹn ọmọ pé kí ni mo fẹ́ sọ gan tí wọ́n ti torí rẹ̀ péjọ báyìí la ilaha illallah mọ́tò ní rọ́nà gbàmà àwọn èèyàn tó jókòó nínú mọ́tíláṣí gan wọ́n lọ jàǹtì rẹ̀ rẹ̀ lọ́kùnrin lóbi ṣùgbọ́n ọ̀kan kan fún irọ́ láti tẹ́lẹ̀ náà ò ṣẹ́ṣẹ́ láti ná kọ́bọ̀ sẹ́sìn ọlọ́run níbí àlẹ́ nu mi gbọ́ wá àti sẹ́ ọgbọ́dà ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ ràn mí lọ́ọ̀nì mo fẹ́ kẹ́ ẹ yá mi bíi two thousand owó kí ìwọ ọba ń rọpò tomato mà èmi ní tòmọ fún ọ lówó sí ọ̀rẹ́ láì owó kínníkínní tó fọ èló ni wọ́n fún mi lórí pọ́ǹgbọ́rọ̀ ọlọ́ọ̀lẹ́nu àwọn ọmọ yìí lù yìí torí ẹ náà ló ti jẹ́ pé èèyàn gbọ́dọ̀ gan síbi kan náà ẹjọ́ èèyàn gbọ́dọ̀ gan síbi kan náà àwọn èèyàn fẹ́ gbọ́rọ̀ ọlọ́run níbikíbi tá a gbọ́dọ̀ gan síbi kan náà wọn kàn àjókòó ti àwọn kan tí ọmọ yìí wọn tún gbọ́ tẹ wọn tún fi sí pàlàbà rẹ níbi táwọn kan ti gbọ́ tí wọn ti ń lò ń gbígbóná gbígbóná wọlá tó ó kù díẹ̀ ó kù díẹ̀ káàtó fún wa níbà torí ẹ̀ ló ti jẹ́ pé ànábì sallallahu alaihi wa sallam ó ti kọ́ alẹ́ kọ́ ara rẹ̀ láti fẹ́ kọ́ ànábì ọ̀gán tí máka pé lóòní lóòní lóòní lọ́dọ̀ àwọn akúrí tí ọ̀fẹ́ kan yìí. nígbà tó lọ sí Mẹ́dínà tó dé kí ló ṣẹlẹ̀ máka gbọ́dọ̀ tó padà sí maka gbogbo yẹn gba islam àmì ọgbà islam ó bí ẹni náà dá tó sẹ́kùn lórí kẹfẹ́rí ma ènìyàn gbókèrè níyì lọ́wọ́ káàdà ti gbìyàn sáàrin wọn dàdà rákàràkàràkà náà wọn máa bá kábà nítorí wọn máa bá kánú tó ṣùgbọ́n gbà tí ànábì lọ tó dé la ilaha illallah ẹ̀yin èèyàn kí lẹ́rù fún màá fojú yín rí ẹ̀yin èèyàn yìí tọ́jú pé lé nílùú ilé lẹ́kọ̀ọ́ ti wá ẹ̀rí kálukú ti lọlẹ́ tó ní ọ̀dà kòkòrò wọn ni à ó ṣe ní serere sí wa ṣébí wọn lọmọ ẹ̀yà wa alápọ̀nlé bàbá rẹ bàbá rẹ tó bì ọ́ ọmọ ẹ̀yà wa alápọ̀nlé lò náà ọ̀dà kòkòrò gbogbo yẹn máa lọ o mo fún yín lómìnira yín kò sẹ́ni tí yọ̀ jẹ lónìí ẹnikẹ́ni tó bá wọ káàbà ó ti dẹ́ni fàyàbalẹ̀ ẹnikẹ́ni tó bá wọlé Abu Sufyan ó dẹ́ni fàyàbalẹ̀ ah ó sì fẹ́ bẹ́ẹ̀ dárí jù wọn tó ń ti gbogbo ń tà ṣe fún ọ̀dà gbogbo wa di mùsùlùmí. tó mọ́tàlá bí wà láàrin wọn wọn ká kú wọn ká kú nígbà tó wá di kíjọba ànábi tán ká gbogbo agbáláyé gbogbo ẹ̀ ń sẹ́ muhammadu rasulullah muhammadu Rasul, àwọn náà wọ́n á tó gbogbo ẹ̀ ọmọ wa náà lé gbogbo ayé mà ń gba tiẹ̀ kí làwọn náà kú tí wọ́n ṣe ni àfi kí wọ́n sọ̀rọ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn òwò pé táwọn bá lé ṣùáyè àrẹ ìṣẹ̀dá àwọn òsèmí ẹ̀ ní sèmí ìjọba tó bá débò mí níta ẹ léwu yóò padà wá kóyin yóò kóyin tegbòtegbò yóò kóyin tegbò ẹ tètè gbà ní ìsìn jẹ́jẹ́ bẹ́ẹ̀ ni dáadáa tó bá dé tẹ̀lé àwọn tó bá tètè ṣùrùbó àwọn ni rere máa sábà tètè jẹ tiwọn àwọn náà máa sábà rí rere tẹ̀rẹ́ àwọn tán sá tán sá tán sá lẹ́jọ́lẹ́ sọ́mà sí wọn àwọn máa ń jẹ kàbámà wọ́n máa ń jẹ kàbámà lásìkò tó jẹ́ pé àbámà kì í wúlò mà. ìdí nu àwọn lérò pé káwọn bá lé ṣùgbọ́n àìbá lè sẹ́lẹ̀ àwọn lè kó ń lo àwọn àwọn oṣù ní ẹ̀ nísìnyí tó bá máa lóyún ẹ̀ nísìnyí torí ṣùgbọ́n àìbá tó bá lọ sẹ́wọ̀n káwọn tó bá gbẹ́kọ̀ọ́ rẹ̀ àwọn tó wọ̀ lù ẹni tí kú pàdé ń tó tọ́ bẹ́ẹ̀ni tí ó ti pààyàn pàdé tó fẹ́ kú ni wọ́n jọ pàdé ara wọn. anabi Shu'aib alayhi salam nígbà tí wọ́n halẹ̀ mọ́ bẹ́ẹ̀ à àwọn anabi ọlọ àwọn èso jò ó ní ọwọ́ lè kó nà kẹrì yìí ókè tó a bá kọ̀ tó a bá kọ̀ láti padà síbi ẹ̀sìn tá a tó kọ̀ láti dé kẹrì wa lé jáde nù ní nínú ìlú wa kí lè rò pẹ̀lú ìgbé fún wa náà ni ẹ̀gbọ́n àwọn anábì ọlọ wọn láyà ó ní ẹ̀yin sọ pé inú kábà yín sẹ̀sìn àbí kẹ́ ẹ lé wa kúrò nínú ìlú òkè àkọ́kọ́ mínkọ̀rì yẹn ti náà tán sọ yẹn kọ́rì yà yẹn kì í tó kó lédè lárúbá kọ́rì yẹn ìlú ńlá ló máa ń jẹ́ kọ́rì yà ìlú táwọn èèyàn ń gbé ìlú táwọn èèyàn ń gbé ìyàn ń pè ń kọ́rì yà ń pè mọ́tà ní ummul ó ní ìyá gbogbo òlu ńlá ilé ayé tọ anabi shuaib àrí ìtura olókè tí àbáta yín sẹ̀sìn yín tá a kọ̀ láti sẹ̀sìn yín tá a sì kọ̀ láti dé kẹrin lórí wa lé jáde nù lù wa ẹ dákun ṣé ẹ ní agbára kan tẹ̀sí lè tẹ̀sí lè mú wa sẹ́yìn tẹ̀sí lè mú wa sẹ̀sìn tẹ̀ lágbára kan tẹ̀sí lè káwa fóònù bẹ́ẹ̀ ìyẹn ni pé èèyàn yẹpẹrẹ fún ìjà nàbì àwọn ànábì yìí ọlọ́wọ́n bá ṣe tà wọn ni ṣùgbọ́n àtànàbì sọ̀rọ̀ sọ bẹ́ẹ̀ wọn ò lè dáhùn kí làwọn lè ṣe wọn ò lè dáhùn tó ń torí pé kò nílùú méjì jùlọ yìí náà kí ló fẹ́ ṣe tó lẹ́yìn náà kò ní fẹ́ tuntun kí ló fẹ́ ṣe tuntun ẹgbẹ́ ti tipátipá mú wọn lọ orí balẹ̀ fún ìtàn tó ṣe tèmi òpin rẹ̀ kí wọ́n mú yàn kí wọ́n síwájú ìtàn gbàdán lù wọn á dá yẹn síwájú ọ̀tà kò tó wà gbọ́dọ̀ tó bá tajú dọ́kítà ọ̀tà ń padà nù dọ́kítà ń padà nù náà ju àdìgbò fún kò ní gbà fún un. kí á ní rí fèsì wọn ò rí kankan torí ẹ̀ anabi Shu'aib alayhi salam ọ̀dà wọn ló ń bẹ̀. wọ́n ní kọ́ni sọ̀rọ̀ iná alọ́láhi kẹ́líbà إن عدنا في ملتكم بعد إذ نجانا الله منها آه النبي شعيب بقى لو كذب ó ní ẹsọ rìtínù nínú ọ̀rọ̀ pé àpàdà ti di ẹ̀sìn ẹsọ rìtínù nínú bàbá yín tẹ̀sìn ẹni títí ṣe tẹ́lẹ̀ kò ní padà rí àwa tá a ṣe rí àní ṣe ọba àwọn ọlọ́kàjẹ ó fún wọn rò ó bànújẹ́ ó ní lẹ́yìn tọ́lọ̀ ti là wá níbi ẹ̀sìn yìí ẹni tí ń ṣe tẹ́lẹ̀ ọlọ́run là ó gba ìsìlámù àwa tá a ṣe kò ti ṣàdánwò fún wa kò fi sàdáwò fún wa rí sẹ́ni ìsìláwà lọ kiri àwọn abọ́nú ẹ̀. Ànábì Ṣuaibu alayhi salam ọ̀tá wọn ló ń bá wọn. Ike tá a bá padà sínú ẹ̀sìn yín o. Àwọn àtàkì ṣe ibi tá a bá bá yín ṣe kọ́lé sọ̀rọ̀ yìí náà lọ́wọ́ àkẹ́kẹ́ bá. A jẹ́ pé a ti dá àdàpọ̀ àrọ́ mọ́ lọ. Oore tọ́lọ̀ ń ṣe fún wa, àwọn wò pé sóore o. Ọlọ́mọdé, àwọn ò ní padà síbi ẹ̀sìn. Àti ní bá sí pẹ̀lú. وما يكون لنا أن نعود فيها إلا أن يشاء الله ربنا قطتوا قطتوا كبعين تسن كل بيت في كبعين تسن àti tọ́lọ̀n bá fẹ́ tọ́lọ̀n bá kọ́ pé irú àdáwò bẹ́ẹ̀ lè ti wá láyé tó àmọ́ pé làákà ìwà ṣe ń bẹ àmọ́ ń dáǹsì àwọn àfinú fẹ́ dọ̀ máa bá yín fẹ́ bọ́ àwọn òbílẹ̀ ẹ̀ ń ṣe kọ́nù rẹ̀. pé ọlọ́run ọba wàá gbà káàdì kẹsẹ̀ rí ni kò ní gbà nítorí wala yarda li ibadihi al-kufr ọlọ́run bá kì í yọnu sí pé káwọn ẹrú òun kún ṣe kẹsẹ̀ rí ó túmọ̀ sí pé ẹgbàgbé láìláì ẹgbàgbé láìláì bí kéèyàn sọ màá wá láti wá kíìsì kánfàsì rẹ níjọ́ tí ràkúnmí bá rí ihò abẹ́rẹ́ gbà sórí ìgbà yọ sódì kejì ṣé wọn kí ni olóò ti dùn pé màá wá láti wá kíìsì kánfàsì rẹ bí i now we are talking ẹ ní ọjọ́ tí <laughs> ràkúnmí bá lè sọdá látara ahò abẹ́rẹ́ bọ́ sódì kejì yẹn ni ah, kí lọ́wọ́ á sọ ní ìyẹn ni pé lè ṣe é ṣe láéláé tó wọ́n ní irú rẹ̀ lọ́rọ̀ tó ń sọ pé kò lè tètè fún wa kábà yín tẹ̀sìn yín o torí pé olúwa ẹlẹ́dàá ò ní gbà á ìtumọ̀ pé àyàfi tí olúwa ẹlẹ́dàá bá fẹ́ nu olúwa ẹlẹ́dàá ò sì ní gbà pé ká ò olúwa ẹlẹ́dàá wa ń kọ́ kò ní gbà pé ká ò sì torí ẹ̀ mi lórí ẹ̀ mọ́tò kú ń bẹ̀rẹ̀ wasi'a rabbuna kulla shay'in 'ilma ìmọ̀lú ẹlẹ́dàá wa kárí gbogbo nǹkan o ọmọ tó ti ṣẹlẹ̀ ọmọ tó ti ṣẹlẹ̀ lọ́wọ́ ọmọ tó ti ṣẹlẹ̀ jíjọ́ gbẹ̀ngà òkè yàrá nígbà tó ń bẹnu àkọọ́lẹ̀ àlùpadà wa di kékeré ọlọ́ọ̀lọ́mọ torí ẹ̀ alọ́láhi tọ̀wọ̀kẹ́lẹ̀ olùwà ẹlẹ́dàá wa torí pé kò sí bẹ́ẹ̀ sì gbẹ́kẹ̀lé yẹn tí ò ní já yín jàmà wàláhì wàláhì ẹni bọ́ọ̀dì tó bá gbẹ́kẹ̀lé láyé yìí ló dórí ẹni tó rúkọ́ ga jù kó o rẹ́ni gbẹ́kẹ̀lé torí pé àwọn èèyàn masakin làwọn náà fọkọrọ wàlú masakin òun náà lè pé wàláhì ń pè ní ṣe fún ọ ṣùgbọ́n bí tèmi náà fojú sí nǹkan ò tí ì yọ ọ mẹ ẹsẹ ṣùgbọ́n nǹkan yọ ọ ewúrẹ́ ṣé nígbà tó bá bùkátà lè sára rẹ̀ ní kọ́gbọ́n ní àbí tiẹ̀ tẹ̀lé yìí túmọ̀ sí pé èèyàn ò dé gbẹ́kẹ̀lé ọlọ́run bá lè yẹn gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé ara tí máa ń kójà tí máa ń sàwọn yẹn ń jàǹbá tù nínú gbèsè ààyè tù wà tù nínú ẹ ti romiro yẹ fún sọ́dọ̀ ẹnìkan ẹ ti máa gbọ́dọ̀ rẹ̀ náà ní ọ̀dọ̀ rẹ̀ náà ní ẹ ti wá gbàgbé ọlọ́run ọba ọba tó ṣe pé tó bá fún yàn gbà náà lèèyàn jẹ pé yàn ní tí ọba fún yàn aláìní lèèyàn jẹ torí pé kọ̀sẹ́ tó lè fún ọ lẹ́yìn ọ̀nà torí ẹ̀ ẹ̀dí káwa náà gbẹ́kẹ̀ lọ́lọ́run ìgbẹ́kẹ̀ lọ́lọ́run oníkàsẹ́ tó yẹ káfí yòókù lẹ̀ fọlọ́ títẹ tó yẹ wọn náà nìkan jẹun yíyó òfin lẹ̀ fọlọ́ wọ́n ò lè dá sọ pé ń yò tí ẹnìkan jẹun fi yíyó lẹ̀ fọlọ́ tẹnìkan fẹ́yàwó kọ báyàwó lò yóò lóyún kò lóyún yóò bímọ kò bímọ tí ẹni kò gbìyànjú láti ní ọwọ́ lówó lówó lẹ́yìn yànjú sílẹ̀ sọ̀nà so eléyìí ni wọ́n ń pè ní at-tawakkul kó o lo oògùn nígbà tí ìbá ń ṣe ọ́ tá a rẹ̀ ń ṣe ọ́ ìgbádùn àtà ìgbádùn fáfi sílẹ̀ kúta ni Allah àwa lóògùn àníbọ̀lọ̀ ń bá kọ́ pé ń gbádùn kúkú gbádùn bẹ́ẹ̀ ni tó bá kọ́ pé òkú náà ó ti kú àgbìyànjú lọ wówó àníbọ́lọ́ bá kọ pé lòó kúkú ní owó ìjábọ̀ láti fẹ́ mọ̀ wọ́n bá kọ pé òní nínà ìyàtọ̀ fẹ́ jẹ náà lọ́kọ lẹ́jà lọ. níṣẹ́ yàn fẹ́ yàwó bọ́lọ̀ bá kọ pé bímọ láyé kúkú bímọ ẹ̀ wá fẹ́ yàwó àníbọ́lọ́ bá kọ pé ńlọ́mà ńwó kúkú lọ́mà à ìṣẹ̀rà rẹ̀ ọmọ ìjábọ̀ ọmọ ìjábọ̀ ìyẹn sì fẹ́ yàwó wọ́n á wó yàwó ràn bí a bá tún tó bá darun bàbá rẹ ètò bàbá rẹ tètè ní tó fi bí ọfà wàhálà ni tí a fi bí ọtí wọ́n ti wá dé tó sojú kọ́ńkọ́ ìwọ náà ti wàhálà díẹ̀ tẹ́lẹ̀ yìí túmọ̀ sí wípé á ṣe ń tọ́ yẹ á wàá fi tọ́lọ́n lẹ̀ fọlọ́n ni wọ́n ń pè ní kíni at-tawakkul ẹnìkan aago méjìlá tí ọba lùkò ní gbọ́jà ó ní mo gbọ́dọ̀ ń dúró ní tọ́lọ́n bá sọ pátá àkókò tà ó ti ra rẹ̀ ẹni ibú nítorí pé nínú bíbọ́ lọ́n dúró ni kò tètè jí jáde nínú bíbọ́ lọ́n dúró ni kò tètè jí jáde èsì kíkọ́ ajẹ́ kó aago méjìlá ló ń dé ṣọ́ọ̀bù àǹkà ti débẹ̀ láti aago méjì wọ́n á ń bọ̀ láago méjìlá òní bàbá táwa kálítù ní ọ̀ táwa kálítù bá wọ́ nítorí yẹ kó o ti wá dé wàá fi yòókù lẹ̀ fọlọ́ <laughs> ọmọ gbé bíríkì ọ̀yà lè ti tán nínú kìnnìkì mọ́tò rẹ̀ ọwọ́ á ti wò ọwọ́ á ní ẹ kò sí nǹkan kan mọ́ wọn bólúwa dúró wọn bólúwa dúró brake oil ti ha tọba di pé mọ́tò kò tí ó di mú ma tọba lọ já gádà àbí wọn bá lọ pààyàn àbí wọn àbí ẹ tí nǹkan kan bá ṣẹlẹ̀ wọn bólúwa dúró ká ti ń tọ́yé ká fi òkú lẹ̀ sọ̀nà ọmọ tí ń kẹ́kọ̀ọ́ sí ìka yọkàn máa gbá àfi àyíká ni yéka ah, bọ́lọ́mọba kọ́kọ́ ayéka kúkú yege kí ni bẹ́ẹ̀ bọ́lọ́mọba ti kọ́kọ́ fèlì wá fèlì náà bọ̀tọ̀ náà ti fèlì ni wọ́n ti mú yẹn kò ti súnmọ́ kí rò lọ́ọ́ paasi kódà bọ́ ta àgùn sí títà ó fèlì náà náà ti à ń bi ọ léèrè fọ́múlà kan tó à ń pè tán kó yín pé abúlé kó wa àwọn àgbàlagbà tó à ń bẹ̀ mẹ́ta ni àwọn ni wọ́n dá lulẹ̀ ẹ dá fọ́múlà dàbí ọ̀nù ó nítorí pé wọ́n ní téèyàn bá téèyàn bá fi pépà tó bá fi sọ́wọ́ fún wọn blank láì kọ́ nǹkan kan sí lèèyàn lè fẹ́ẹ̀lì ókè kò burú wàá fẹ́ẹ̀lì dáadáa ni èèyàn gbọ́dọ̀ ṣe ń tọ́ yẹ ó fi yọkù lẹ̀ fọlọ́ tọ́ anábì ọlọ́run ló ń gbẹ́sẹ̀ lọ́lọ́run àwọn akpóró ń tún kọ́ sálọ́ ìta gbẹ́kẹ̀lé Allahu Rabbul Alamin ẹ̀yin wá sọ pé ah, à ń gbàdọ́gba nàbì lòun ń gbọ́ táàgbọ́ ń rí ń táàrí tó ń bá gbẹ́pẹ̀ lọ́lọ́ kò burú à ó ń de bẹ́ńtì ó ń bìbà pé <laughs> ó wò lé ṣe tàwa kúlù rẹ̀ lé sórí ó wò é sàdábì yẹn dákun é sàdábì ṣe àkóbá pọ̀lọpọ̀ sí máa sọ ọdún ìpè à òun ọ̀gbọ́dọ̀ dákẹ́ o ọ̀gbọ́dọ̀ dákẹ́ gbogbo alọ́lọ́mbáwí wàhálà allah ìfẹ́lẹ́ tẹwọ́kẹ́lẹ́ mọ́tẹ́wọ́kẹ́lẹ́ òun. وعلى الله Allahi falyatawakkalil mu'minun ọlọ́ọ̀ ní káwọn alágbẹ̀kẹ̀lé ọgbẹ́kẹ̀lé ọlọ́ọ̀ ní káwọn olùgbàgbọ́ òdodo ọgbẹ́kẹ̀lé eléyìí jẹ́ àti ọlọ́run ọba ẹlẹ́dàá wa eléyìí tí o gbọ́dọ̀ yẹ a gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé nǹkan mi ti àtò sọ̀lọ̀ ibi tí wọn náà ti mọ̀ pé irọ́ ni tó gbẹ́kẹ̀lé kò sí gbẹ́kẹ̀lé ó ní pé ẹni ògùn tó bá gbẹ́kẹ̀lé láyé tó bá sọ ògùn yẹn sílẹ̀ tó bá tẹ̀mẹ́lẹ̀ kò sí ní tí ọ̀sẹ̀ lẹ̀ wọ́n lọ́wọ́ ẹnìkan lè ti ọlọ́ọ̀mọ́lẹ̀ wa

ntọ́ lọ gbẹ́kẹ̀lé o tún rí mọ́lẹ̀ o tún tẹ̀ mọ́lẹ̀ ẹ̀tún tẹ̀ mọ́lẹ̀ o tún lọ gbẹ́kẹ̀lé abẹ́rẹ́ rí nǹkan náà ntọ́ lọ gbẹ́kẹ̀lé wọ́n ní kò mú kọ́ ọ kọ́ kò dé kórè o àmọ́ torí pé yọ lọ sọ sókun <laughs> yóò ti kówó yọ wọkọ̀ òun náà wọn bèrè Lagos trade pé bẹ́ẹ̀ wọ́n ti wọkọ̀ tó bá wá dé kò wọ́n ní tó bá ti sọ sókun ọ̀gbọ́dọ̀ wẹ̀yìn o tó bá wẹ̀yìn ògún bàjẹ́ o ó didi tó fẹ́ gbẹ́kẹ̀lé tàbí ìwọ fúnra rẹ agbára rẹ kà yàtọ̀ sí pọ̀ ọ̀rá mú kò tún wá pọ̀ subahánàmà ṣé bẹ́ẹ̀ tó gbẹ́kẹ̀lé irọ́ láti irọ́ láti rẹ̀ ọlọ́run bá ní ẹja gbẹ́kẹ̀lé o ṣé rí ìdí tí àwọn ọ̀sẹ̀ bọ̀ kọ̀ tán láàrin àwọn mùsùlùmí yorùbá ni torí pé ẹbọ ni wọ́n ti ń bọ̀ wọn wàá mọ ti ń jẹ́ islam wọ́n rò pé báwọn ti ń ṣe nínú ẹbọ àyè gbà nínú islam ìdí nù sí islam òfin ní ìtumọ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìdínà tó jẹ́ kí n ti ń jẹ́ islam gidi tó máa ń ṣàlàyé rẹ̀ ó ṣàjòjì létí tiwọn because àwọn ọmọ islam gidi wọn islam ọlọ́bẹ̀ yọ islam àdàlú ni wọ́n mọ̀ tẹ̀sẹ̀bọ̀ sóògùn sóòsà júbà júbà júbà fóòsà gbogbo ẹ̀ ni wọ́n ti papọ̀ àwọn lérò pé tí màlíkà bá tó bá dijọ́ gbẹ̀ndà àlùkìyàmọ̀ wọ́n lè wo tipa àwọn ti sọ láti rí máwọn la wọ́n kó àwọn ọmọ mùsùlùmí tó islam ni ọba wúlò No torí káwọn ọgbà pé islam ní òwúlò lálùkìyàmẹ ìdínú tàbí tí òwe ṣe wọn ṣe wà láì munafik lásán ni wọn bá díẹ̀ lẹ́rìí tí ń ṣe islam. tọ wọn sì máa wọ pé ókè tó bá jẹ́ pé islam náà padà wúlò àwọn ti fún bẹ́ẹ̀ nù mí náà so àwọn ọ̀rọ̀ náà lọ sọtún sósì má bàbí kan jẹ́ munafik irú rẹ̀ ló pọ̀ láàrin yorùbá ju wọn. so islam tọ́lọ́ ti fi máa nàbì muhammad sallallahu alaihi wa sallam gbogbo ẹni tí ọba ti dandan yóò jẹ pọ ọmọ pa mẹsẹ kúrò nínú ẹbọ sọmi nǹkan náà yọrọ jòlè kọ ọrọ bẹ tẹlẹ àmàlà àmàlà nsọọrẹ ha wọlé ayéṣiré bẹẹ gáàdì sí rọbì hì àhàdà ohunkóhun kò sí bó tilẹ̀ kéré tó tó bá ti sọ̀rọ̀ ogún sọlọ ọ̀hún ti di kékeré ó ti dọ̀tẹ́ bọ̀ ìsìláàmù sọlọ sọ̀rọ̀ ànàbì eléyìí ni ẹjẹ́ àgbà torí pé ọ̀pọ̀lọpọ̀ ò ti gbà ó ní ìsìláàmù ti ẹjẹ́ àgbà sábà ti gbà á ní ìsinmi wàláyé á nísìmí onísìpá kálíkì fọ̀rọ̀ dáìn tí àwọn èèyàn ń ba káyé tí ò jẹ́ kí wọ́n nísìmí nínú gbèsè ayé wọn torí pé èèyàn gbẹ́kẹ̀lé oògùn kó nísìmí oògùn ká jó oògùn kan lọ náà ni oògùn kan jó oògùn kan lọ náà ni wọ́n sọ bá ti gbẹ́kẹ̀lé ọlọ ó ti nísìmí wàláhì ó ti nísìmí njẹ́ ò sí ọ yóò sí ọ njẹ́ ò ní sí ọ kò ní sí ọ ó sì máa bẹ́ lọ gbogbo gbà kò sẹ́ni tí sọ yàn fọlọ́ ebi sọ náà wọ́n wá kátà ti dọ̀tẹ́ fọ́kálẹ̀ tó ala Allahi tawakkalna Allahu làwọn agbẹ́kẹ̀lé tóró ní pé kí nǹkan séèyàn kó séèyàn oní pé kéèyàn oríire séèyàn oríire oní dínà orí mọ́yàn torí òfin ní dọ́dọ̀ yẹn tó kí wọn lóde tó fi wá jẹ́ pé tó bá kan ká gbàgbọ́ lódodo àmọ́ wọn á gbé ìgbàgbọ́ wa lọ síbòmí eléyìí túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ ronú àtúbọ̀tán ayé lásán ni wọ́n ń wò wọn àronú àtúbọ̀tán gbogbo àwọn tó kú yẹn kí lóun àròpé ń ṣẹlẹ̀ sí wọn náà àwọn tó kú lórí àwọn ọ̀wọ̀ ọ̀daràn gbogbo ìkíni àròkè ìṣẹ̀lẹ̀ sí wọn ìyẹn ti oògùn ní burúkú oògùn sì ń gbé burúkú oògùn tẹ̀lé máa kùn lára rẹ̀ gẹ́gẹ́ bí ìgbà tí transformer tuntun tí wọ́n gbé wà dúpọ̀ sí iná tí wọ́n lò tó nǹkan bẹ́ẹ̀ àbẹ́rẹ́ mọ̀ kébi transformer sí máa ṣe ni iná tẹ̀ ń lò tó nǹkan kan lára rẹ̀ so iná tí wọ́n kú wá sí tí ń sọ̀kalẹ̀ sórí transformer ó ti pọ̀ jù èyí tẹ̀yìn consume kò tó nǹkan kan transformer yóò mọ̀ wá kùn hẹ́ẹ́ pé àárín ah, ah, èèyàn yóò ní ìdí mi bẹ́ẹ̀ lògùn kàn lára ẹ̀ lónìí níbi tọ́pọ̀ ni nígbà tí kó sì fún mi lọ tíwẹ́ lógun lọ ẹ̀rí pé tí ọ̀gùn rẹ̀ láyé ṣé irú ilé ìyẹn kò olóògùn kò lè fi takú láyà pé ibikíbi tí màmá ẹ̀ka máa ń bá bọ̀ ẹ̀ kò lè ti dànù èmi bọ́ nígbà wọn náà mú kìnnìkan kìnnìkan là á mú tẹ̀ máa pa ọ̀fọ̀ ẹ irọ́ lásán ẹni kò sí kú lójú ọ̀hún ẹ irọ́ lásán tún ní bá wa tí ọ̀rẹ́ la kókókó lára ni bí ṣe lè náà nù bí kò dán jàkà jù irọ́ rẹ̀ la ala Allah tawakkalna olú ẹlẹ́dàá làwọn bá dúró ẹni tó bolo adúró yóò kú ẹni tí ọba dúró yóò kú káfíńkú bá dúró kó lè dáa fún aláyé kó lè dáa fún alálùkìyàmù ẹni tó bá ti gbóló wa dúró wàláhì kò ní báyẹn jà lórí nǹkan lé ayé yìí torí pé èmi ti bá dún mo ti tẹ́ńtọ́ yẹ kí n ṣe mo ti ṣèjì lọ́jà nǹkan kí n tó lọ sí ṣọ́ọ̀pù mi tó ẹnìkan ó sì mú ṣọ́ọ̀pù tì mí mo tó gbà mí bó ṣe yẹ kí n tó èyí tó sí títì àbúrò má tó gbá sí títì ga àbúrò tó gbá sí títì mo tó síbi tó yẹ kí n tó títọ́ ẹkú tó máa ń rọ̀ kò ní fún mi wàhálà tó ọlọ́run sì mú ẹni tí ó rajà wá mo ní ẹ wá rà lọ́dọ̀ wa ó sì lọ síbò mí ìní bara jẹ́ o torí pé wọ́n sọ̀rọ̀ yàyà mo sì gbìyànjú àti pé ibòmíì lọ́lọ́run kọ́ pé yóò ti rà ọlọ́run mọ ẹni tí ó rà lọ́dọ̀ tiwa náà wá lẹ́yìn ká ìgbọ́ lọ́wọ́ bá gbọ́ ìní òdì pé iwájú ah, mi wọ́n ti dúró sí o wọ́n lọ ṣiṣẹ́ gbọ́dọ̀ tí wọ́n ti rà á ẹ̀dá á rí lè fi ara wa o èmi ọ̀gbá ah, ẹ̀dá kan bí yorùbá ṣe ṣe nù hmm? búrẹ́dì ni wọ́n pàtẹ búrẹ́dì lélẹ́ náà pàtẹ búrẹ́dì lélẹ́ náà pàtẹ búrẹ́dì lélẹ́ náà pàtẹ mọ́tò yìí wọ́n á dúró síwájú ìhùn búrẹ́dì. wọ́n á ní kí á mú búrẹ́dì wá ní. nọ ẹ má mú búrẹ́dì. ẹ wá ẹ wá wú ẹnìkan lọ́hùn ẹ̀yẹ mú búrẹ́dì méjì wá. bí yorùbá lẹ́nu wọ́n fi irú òògùn wo ló ti bí wọ́n bá ti dé báyìí látọ̀ kan wọ́n ti mọ inú náà sáà ní ìfún àmọ́ àwí kánò látọ̀kọ̀ wọ́n ti máa lóun náà sáni ah, wọ́n rí oògùn ṣe fún wàhálà ọba bẹ̀rẹ̀ wàhálà ọba forí jágbó oògùn lọ. ìyẹ́ ṣe ń tiẹ̀ ṣe ti ń tà wọn tí wọ́n ká wọn lọ́wọ́ dè táwọn ò ní rọ́jà tà ó ná òdi pé ọmọ kan lẹ́ràn ni. bí o bá ṣe ṣe torí wọn gbọ́lọ̀ ń gbọ́ wọn gbọ́lọ̀ ń dún àwọn ọgbà pé ọlọ́ọ̀ni bí ọ da ọlọ́ọ̀ni pé ó kù díẹ̀ káàdì yorùbá gbà bẹ́ẹ̀ wàláì mẹ́ọ̀ yọ̀ọ́ dá ti jà ní kó ah, ah, wọ́n ṣe kò ní kọjú sẹ́yìn fẹ́fẹ́ ra búrẹ́dì mọ́ e, ẹni tí wọ́n gbà lọ́dọ̀ rẹ̀ kó wọ́n ṣe lè dúró lọ́dọ̀ sí mi tó fi dẹ́kọ́dọ̀ tiẹ̀ wọ́n ti rà á á ah, rí pípọ̀ ojú ara wa o. lọ́nà wo lọ́nà wo láti rí pípọ̀ ojú ara wa fúnfún rẹ̀ láàmú pípọ̀ ti jẹ́ <laughs> so nítorí di eléyìí ọ̀dọ̀ wọ̀ wá ike ká kíyèsí wípé àìbọ́lọ̀ ń dúró ní máa dá wàhálà lẹ̀ òní máa dá wàhálà lẹ̀ tó fi wá jẹ́ pé tẹ bá ti wọjà báyìí yóò sọ ẹ̀yin tẹ fẹ́ rajà gan ẹ padà fún ní àwọn eléyìí ọgbọlọgbọ mango ní kálukú ń tàbá mango tó ẹ pé nílùú yìí tó a bá gbé tirẹ́là kalẹ̀ tí èka sí èkún bomi kò sẹ́ni tí ó fi káyì mango náà ni wọ́n ti fẹ́ lọ rà ó tún fẹ́ lọ rà jẹ́jẹ́ ló tún ẹ̀kọ́ lọ kánú gbó. abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ odò eléyìí ọkọ̀ ọ̀lápá eléyìí ọkọ̀ ọ̀lẹ́wù ọ̀dọ̀ wa lẹ́tìrà ọ̀dọ̀ ẹ̀sìn lẹ́jẹ̀ òwe tó bá wù mí rà á náà lè gbé orí títẹ̀ bá fẹ́ wá náà lè ẹ̀sìn lẹ́gbà tí tó bá wá fi ọ̀nẹ̀ tó ń lọ ọ̀dẹ̀ ẹ tá àná tí kò ń bọ kọ́kọ́ rẹ fún yín o wá ní nígbà tí wọ́n kọ́ torí tiẹ̀ ló mú mi lójú wọ́n ní kì í sojú bọ́rọ̀ ló fi rí yín pé ọkùnrin rẹ̀ ò lè mẹ́yìn irú àwọn nǹkan àìbọ́lọ̀ ń dùn ní àìbọ́lọ̀ ń dùn ẹ̀rí pé wàá ló ti wá pọ̀ jù wàá ló ti pọ̀ jù àwọn àfáà kan sáǹsì wáàsí sáǹsì sọ̀kúsọ gan ó ti lè pé kó o ló ti jẹ́ pé wọ́n pè ní wáàsí yẹn wọ́n pò ẹ̀rá kò tóbi sọ́lọ́ bí o ní o ní bí wàá kí n irú làtàrí àbí tó ń torí kó ti mọ̀ fún wọn pàwọ́ mi. lẹ́yìn náà wọ́n wọ́n tún lọ sóde yẹ̀yẹ́ wọn tó máa ń lọ yẹn ẹnìkan wá ní bàbá ẹgbà owó ìbàǹdẹ̀lẹ̀ pàǹdẹ̀lẹ̀ wọ́n bá ń mú owó jáde wọ́n bá ń kó sí ọlá pò wọ́n bá ń kó wọn náà wọ́n tún wọ agbádá tí wọ́n dẹ àpò rẹ̀ dáadáa kẹ́ ẹ máa kó sí wọ́n kó sí wọ́n kó sí ah, wọ́n mọ̀ á dá wákà lóríṣiríṣi ìṣòro bílmà lè má dá. So wọ́n máa kó sí wọ́n máa kó sí gbogbo àwọn yòókù tó wà lójú tí wọ́n ti máa sáná pé kí ni ọṣẹ tó wẹ̀ wá <laughs> torí kò sí gbọ́lọ́ ń bọ̀ ṣé eléyìí olólọ́ sọ pé ọ̀pá wo yẹ̀yẹ́ o ẹ̀yin tó wá wò rẹ lónìí ẹ̀yin náà pàtí lọ́la tẹ́ ẹ̀ bá jáwọ́ nù wà bàjẹ́ o so wọ́n wá yẹn tójú pé kí ni lónìí kí ni owó bandele kí ni àfẹ́ bandele má lóde wọ́n máa kọ́ máa dájọ́ sínú kílẹ̀ ni àbí ẹ̀kọ́ yóò di bara gbóná bara gbóná burúkú lórí ìkẹ́ ẹgbọ́lọ́ngbọ́n náà gbogbo ẹ̀ lọ́sẹ̀ yẹn bá tẹ̀ ọ́ kàlà àlùbọ́ ìtọ́lọ́n bá pè ń tẹ̀ ọ́ jẹ̀jẹ̀ lẹ́yìn náà tí owó owó tí òwúlò lè yàn wá ni owó tí òwúlò lè yàn wá èlò gan máa fi fún yàn lápò èyí lò lọ́sẹ̀ lè tẹ́ pátá náírà pa wọ́n máa kó sí yàn lápò owó tí o tó ra búrẹ́dì so torí di eléyìí ẹ rí i pé tá a bá bọ́ lọ́wọ́ bá wa dúró lódodo wà lẹ́ òrí ọmọ lé wa ká ni náà lànà bí sọlọ́lá àlùsọ àti pé tẹ́ ẹ bá bọ́ lọ́wọ́ dúró ní pàápàá bó ti ṣe yẹ kẹ́ ẹ bá dúró kò bá rọ̀ yín lọ́rọ̀ gẹ́gẹ́ bí ṣe máa rọ àwọn ẹyẹ lọ́rọ̀ lójoojúmọ́ ó nítorí pé ńgbà tí ẹyẹ tí ó bá jáde ẹ máa wọ ẹyẹ ìsùn tẹ̀tẹ̀rẹ̀ sórí ìtẹ́ rẹ̀ tó rùn èèyàn tagùdú tagùdú xìmáàfọ̀ ìgbà tẹ́ yóò bá jáde yóò jáde lásẹ̀ májúmọ́ni lẹ́ni kínú rẹ̀ pala gbogbo oúnjẹ tó ti jẹ lánàá yóò tún wá bìgbà lọ kí lè tó máa gbàtẹ́ ẹ bá jáde àfẹ̀mọ́júmọ́ ni ẹyẹ kan sùn sórí ìtẹ́ títí tó rùn èèyàn wọ́n fi àfẹ̀mọ́júmọ́ jáde ìgbésẹ̀ àkọ́kọ́ ni wọ́n náà fẹ́ kọ́ dáa fún ọ má sùn kálí má sùn kálí gbìyànjú kó tètè má jáde lọ síbi ẹnu tẹ̀rẹ̀. Ànábì nígbà tí ó bá wá padà dé rọ̀lẹ́ wọ̀tọ̀rọ̀ òṣùbí pọ́nà yóò padà dé lẹ́ni tó ti yó kẹrí. tó àwa náà sáwọn bá ṣe ń tọ́yẹ tá a gbìyànjú tá a sì bọ́ lọ́dún wàláhì àdúrà àwọn gbàná ọ̀nà ó tì náà ni tó àmúgbà tí èèyàn bá ti ṣe ń tọ́yẹ fi hàn lọ jókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ èèyàn jẹ́ pé ń tẹ́ra rẹ jẹ nínú àwọn ó sora rẹ mọ́lẹ́dẹ̀ yá eléyìí tó pé yọ jẹ so ala Allahi tawakkalna olùwà ẹlẹ́dàá wa làwọn bá dúró ẹ̀dá náà bá dúró kálíbà rọ́nà lọ kété gbogbo ní èèyàn ń fẹ́ láyé léèyàn máa rí ọlọ́run pàkọ́lẹ̀ rẹ̀ fẹ́nìkan kò sí ma kullu ma yatamanna al-mar'u yudriku títí gbogbo tí èèyàn fẹ́ ni màá rí ilẹ̀ àìsè wà mí ẹjẹ́ ká mẹ́lẹ̀ yẹn òní jẹ́ kí ìbànújẹ́ wọ́n máa pọ̀ tá a bá lé káàbá bóyá ń bẹ náà kọ́lẹ̀ pàní tó ká máa wá lé lálẹ́ kú àbúrú mẹ́lẹ̀ torí èèyàn tó máa bá burú mi tí èsì tiẹ̀ pàdé tó ọ̀pọ̀lọpọ̀ nǹkan nísìnyí bẹ táàrí láyé táà ní wà ní dáadáa ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ ti níní sínú ìgbésí ayé yín tọ́lọ̀ wọn bá ṣe ń ti yín àmọ́ tẹ́ ẹ̀ mọ èèyàn bí fẹ́ gbà láti yín tó tọ́lọ̀ ń bá pè ń tẹ̀yàn láyé ń bì èèyàn ò jì àmọ́ ẹ mọ̀jẹ̀ á gbàgbé láti máa bọ́ lọ́wọ́ bá wa dúró ìbọ́lọ̀ wọn bá dúró máa jẹ́ èèyàn nísìnyí gán-an pọ̀lá yìí níta jọ wà nǹkan mo ti gbìyànjú tó yẹ kí n gbà ọlọ́run kọ́kọ́ mi ò rí ìwọ́ rí èmi máa bínú rẹ̀ torí kíta fún yàn ọlọ́run ta ló ní kíkà má rí ọlọ́run tọ́lọ́n bá kọ́ pé mi ní ìrì tẹ́lẹ̀ náà tí wọ́n bí ọ̀dà pé kí n má rí ọ̀la àwọn bí ọ̀dà. náà ni ó ti wá nú àdúrà Ànábì sallallahu alaihi wasallam Allahumma la mani'a lima a'tayta wa la mu'tiya lima mana'ta wa la yanfa'u dhal jaddi minkal jadd ìwọ ọlọ́run kò sẹ́ni tó lè dínà mọ́yàn láti rí nǹkan ọ̀fẹ́ fún yàn rí tọ́lọ̀ ń bá kọ́ pé ó rí nǹkan kan kò sí ẹ̀yin tẹ̀ wá wájú mi náà ẹ̀jẹ̀ kíkì ní ọ̀tẹ̀ mi lọ́wọ́ ọlọ́run kọ́ pé ọ̀tẹ̀ ọlọ́run tọ́lọ́run bá kọ́ pé ọ̀tẹ̀ ọlọ́run wà láì kò sẹ́ni tó lè di ọlọ́run kò sì sẹ́ni tó lè fún yàn ní nǹkan tí wọn ọlọ́run ọba ọ̀fẹ́ fún yàn kò sẹ́ni tó lè fún yàn ìsábà ti mọ gbogbo eléyìí kí náà mọ bára wa jà kí náà mọ bínú ara wa ìyànjú oníyànjú kan kò sì lè dásí láǹfààní lọ́dọ̀ ọlọ́ àkọọ́lẹ̀ ti ti wájú lórí ọ̀rọ̀ ara wa lórí ọ̀rọ̀ àwọn aya wa lórí ọ̀rọ̀ àwọn ọmọ wa lórí ọ̀rọ̀ gbèsè ayé wa lórí ọ̀rọ̀ àtìyámà wa ẹ̀mẹ́jẹ̀ agbàgbé láti bọ́lọ̀ ọba wa dúró ìbọ́lọ̀ ọba dúró kí máa sílẹ̀kùn ọ̀la fún yàn abẹ́ ìgbọ́n tó lọ́n sọ ni wa man yatawakkal ala Allahi fa huwa hasbuh ẹnikẹ́ni tó bá bọ́lọ̀ ọba dúró ọlọ́wọ́n bó tó ọlọ́wọ́n bó tó ọlọ́wọ́n bó tó wa. ربنا افتح بيننا وبين قومنا بالحق النبي شعيب عليه السلام أوين يا إلو مجيوتو تلولونا تليك أنا نوارا مدين أتي أوارا الهيكة أوارا المجيدي نانو ما تسعي بقوة تليك أنا لبوا قتير Ibn Abbas radiyallahu anhuma ó ní anabi Shu'aib alayhi salam ó máa ń ṣe sọláàt lọ́pọ̀lọpọ̀ gbogbo àwọn anabi Ọlọ́run ló máa ń ṣe sọláàt bó tilẹ̀ jẹ́ pé iye rákà tó wà lọ sọláàt ti wọn àtẹ̀mí ló wọ́n ṣe àmà ṣùgbọ́n kò sáà nàbì kàtí èdè sọ̀lá tó fi dórí ànábì Ìsá alayhi salam àfi bá àwọn ọmọlẹ́yìn rẹ̀ ti sọ dìjó sọ̀lá ti sọ wọn ní kíni dìjó anabi Shu'aib alayhi salam ó máa ń ṣe sọláàtì lọ́pọ̀lọpọ̀ tó anabi Shu'aib gbogbo anabi ló ti ní sùn nígbà tó pé àwọn èèyàn rẹ̀ títí títí títí ẹ gbàgbọ́ ẹ gbàgbọ́ ẹ gbàgbọ́ tí wọ́n kọ̀ láti gbàgbọ́ torí pé orí ìsekèfé rí àtàgídí wọn náà ni wọ́n tẹ̀síwájú ó wá di pé ó padà wá sọ̀rètí nù níbi pé àwọn èèyàn yìí ó padà ti tọ́lọ̀. ó ti wọ́n pé àwọn eléyìí o ti wọ rí tí wọ́n ń ṣe iná wọn kù lé lórí àmì ti fi hàn gbà náà lànà fi ṣọ àìbò àti tẹ́pẹ̀lé wọn ìpè tọ́sẹ́lé wọn ni èpè yẹn ọ̀pọ̀ sókè nù ṣe allahumma iftah baynana wa bayna qawmina bilhaq wa anta khayrul fatihin wọlọ́run. wọ́ọ́lọ́ làjà láàrin wa àtàwọn èèyàn wa o à ń tọrọ lọ́dọ̀ rẹ kó fi òdodo làjà láàrin àwa àtàwọn èèyàn wa yẹn kó àwọn tó gbà mí tó àtẹ̀mí àwa wà lápọ̀ àwọn èèyàn mi tó kọ̀ láti gbà mí gbọ́ àwọn wà lápọ̀ òsì ọlọ́run làjà láàrin wa gbogbo ìtàn ṣẹ̀ṣẹ̀ ń sọ pé àwọn olè mi ń lu àwọn àbí kí ṣe kẹ̀kẹ́ rí táwọn ń ṣe wọ́n lọ́ọ̀nì kan làjà pépé wọn jù bá ń lọ wa anta khairul fatihin ìwọ lọ́ba tó dáa jù ní lílàjà báyìí la nàbì Shu'aib alayhi salam ó tọrọ àti àdúrà wọn ní sókí ó ti pè ní sókí ọlọ́ọ̀dá lóhùn ọlọ́ọ̀dá lóhùn ànábì ìgbẹ́ lọ́nkọ́ lọ́la tán ìparun ti yìí. ṣùgbọ́n tí kparun tó dé àwọn èèyàn ìfẹ̀nu jáde lẹ́yìn tí anabi Ṣuaibu pépè jà àwọn fi ẹnu jáde qala al-mala'u náà ń kọ́ ọ̀rẹ́ àwọn abẹnu gan nínú àwọn kèfèrí nínú àwọn èèyàn Ṣuaibu wọn ni la'in ittaba'tum Ṣuaiba ẹjọ́ yẹ yín wọ̀nyí aráàlú yìí o agbẹ́gbẹ́ Ṣuaibu pépè tán. ẹ má lérò pé wọ́n wà lórí òótọ́ o tó ń pé kọ́lọ́wọ́ dájọ́ láàrin wa o ẹ má rò pé wọ́n wà lórí òótọ́ ẹnikẹ́ni tó bá fi lè tẹ̀lé ṣùáì tọgbọ́n tí ń wí tọgbà gbọ́ innakum idhan la khasirun àfi dá yín lójú pé gbogbo yín la pa ẹnikẹ́ni tó bá ti lè tẹ̀lé ṣùáì gbogbo yín la pa á pa tẹ́ sófò ẹ rọ pé. afúlán ẹ máa jọ ń fi ọ̀rọ̀ wí ọ̀rọ̀ gbogbo káàkiri akáríkọ à ń bọ àbò à ń fọ̀rọ̀ wí ọ̀rọ̀ kí là ń bọ àbò ju ní àti ìdìbò abẹ́ fi ọ̀rọ̀ domitoro ara wọn ẹ̀rí bóun bá ti ń sọ̀rọ̀ ohun rẹ̀ òkè jù bóun rẹ̀ bá ti ń òkè jù ọbẹ̀ so ibẹ̀ yẹn kò ní tẹ̀mọ́ lórí pé òun sọ̀rọ̀ mọ́ yọ máa yọ máa na ìka yọ máa nàka sẹ́ni tí wọ́n ti wá nàka o so ẹ̀yin ẹ̀ máa súnmọ́ ẹ̀yìn o torí pé ṣètọ́ọ̀nì ti ń lò nù bá ti ń nàka tó sáré pé àwọn ẹ̀rí tẹ̀ mú asáńtó lágbára náà ni yọ bọ̀ abo tó bá ti di pé ń bọ̀ abo tọ̀ tẹ́ bá lè túlẹ̀ túlẹ̀ o torí kò ní ti wọ́n pé gbogbo ọ̀rọ̀ tó máa sọ lónìí ìyókùtà kò sí tó lè rí mọ́ wa tí ó dà yóò ti bẹ̀rẹ̀ sí ní buyin yóò ti bẹ̀rẹ̀ sí ní kékeré kí lórúkọ jámá kí lórúkọ jámá kò ní dà fún ọ kò ní dà fún bàbá yìí kò ní dà fún yẹ tí ó sáfẹ́ ṣe dẹ́yìn náà fi fọ́ọ̀mù àtàkà ń bẹ lára yín tẹ́ ẹ bá tún gbọ́ dẹ́yìn sá tún sàlàyé yín lọ dẹ́yìn sàlàyé lọ kí ló tiẹ̀ mí nìyà lọ́fọ̀ọ́ gbà yín láyà ni ẹ̀yin tó ń bá láàyè lọ ẹ̀yin tó ń bá láàyè lọ náà <laughs> kọ́ gbáláwa ní ẹ̀yà àti ìlà ayọ́ gbádàmì sọ̀rọ̀ ẹ̀rí là ń sọ nìsín àníkájà <laughs> so irú rẹ̀ láwọn èèyàn ṣùáìbù ṣèlè ẹ mẹ́rin wá pé ẹbọ tẹ̀sí dà ẹ mẹ́rin wá lórí pé ìyànjẹ tẹ̀sí fáwọn èèyàn nínú òṣùwọ̀n dà kí ni tó fẹ́ fẹ́ bí gbogbo eléyìí ní ìsìnkú ẹ bá gbọ́rọ̀ sí ṣùáìbù gbogbo yín lápá tó pa lọ́wọ́ kan pípa lọ́pọ̀ wọn ni ọmọ ẹ̀rí wa oṣù wọlé ogbé gbọ̀n ẹ̀rí la béèrè ọba bẹ̀rẹ̀ sí ní pọ̀ bọ̀ ṣé wọn náà dùn ó túmọ̀ sí pé kò lẹ́rìí kò lẹ́rìí bẹ́ẹ̀ ni ẹni tí ò bá ti lóòótọ́ òṣòro dámà òṣòro dámà òun ọ̀fẹ́ pé ká lu agbára pé tó lè mú òní ó kì í tọ́ bá tiẹ̀ wá lù mí tọ́ dá mi jàkadì tó ọ̀rọ̀ ìṣẹ́ sí mi lọ́rùn dáadáa tó wá túmọ̀ sí pé tó nǹkan ti wá bọ́ sí mi kọ́gbọ́n sí náà ànírọ́ náà ló tún pa náà ni. Dubai wọ́n bẹ̀rẹ̀ sí ní ha tọ́ ṣùáìbù ti bẹ́ lọ ọlọ́run lajà ọlọ́run wa lajà fa ọ̀kọ́dọ̀ tó fún mọ́rọ́ rajẹ̀ fà ọlọ́run ọba mílẹ̀ lógbólógbó lẹ́sẹ̀ wọn ìparun dé báyìí lọ́lọ́run ọba pa wọn fa ọ̀kùbáhù fi darihim jatimi gbogbo wọn di ara bọ̀rọ̀ gidi tó kù kalẹ̀ ah ebe ìlànà ilé ká. èyí lẹ́yìn sọ pé ẹnìkan parun ẹ pẹ̀ nìkan rẹ̀ alọ́ parun bẹ́ẹ̀. alladhina kazzabu Shu'ayba ka'an náà fi hà àwọn ẹni sọ pé Shu'aybu ló lọ wọ́n wọ́n wá dàbí ẹni tí ò ti ẹ̀ gbé ilẹ̀ ń rí nígbà tó lọ́n pa gbogbo wọn dà lẹ̀ wọ́n dàbí ìgbà tí wọ́n wọ́n gbé èpè rí. الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين àwọn ẹni tó pe ṣùáìbù ló kùrọ̀ àwọn gan-an lẹni tó wá sófò àwọn lọ parun tó sófò ẹni tí wọ́n ro ìparun mọ́ kò parun torí ẹ̀ sẹ́ni kí wọ́n bá ń ṣépè fún ọ wọ́n parun kò ní dá fún ọ pa dá fún ọ wọ́n má dá lóhùn má dá lóhùn pàtó wò ó ṣe ní tí òfin ní dá fún ọ òsèǹdé òfin burú fún ọ kí ló fẹ́ dá lóhùn kí wèrè ń méjì ẹ̀rí pé tí ẹ̀ máa ń ṣépè fẹ́ tẹ́ ẹ̀ dá lóhùn wàlẹ́ ojú ara rẹ̀ ẹnu rẹ̀ wà á wúwo bíi pánpán bẹ́ẹ̀ lè tí ó wúwo bíi pánpán pé àwọn ah, tí mo tó báyìí kò ti dáhùn àwọn yẹn mọ̀ ọ́ pé ah, ṣé ọkùnrin ti gbàdúrà wọ́n gbàdúrà èsì ah, sọ̀rọ̀ kọ̀rẹ́ níta ló ẹni tí ń bú òun gbọ́n jùlọ ni òun gbọ́n jùlọ ni ẹ sì lọ gbádùn nígbà tí yàn ọ̀gbọ́n tó wá gbádùn ni tí yàn dàgbà tó báyìí kọ́ mọ́ gbà tí ò bá sí pé kò sí ọsítù tí máa gbé yàn á lọ pé lè yọ ọ̀gbọ́n àbọ̀ tútù àti máa bí máa gbóni lábẹ́rẹ́ ẹgbọ́n kò sí torí ẹ̀rọ sọ pé gbogbo ara ẹ̀ ló lóògùn abagọ̀ níta wá gbé ẹ̀rọ tútù wọn náà tó pẹ̀lú àwọn tó tó àti wọlé wa kàn wá wọlé wá dúkòó tó wá di ẹni tí fún yàn fún fún wọn lóògùn akéèké ló ṣe bàbá mọ́gọ́ ni agọ̀ ní yọ bí ẹ fi àgọ̀ à wọ́n yẹ kò sábẹ́rẹ́ kò sábẹ́rẹ́ ọgbọ́n lọ́sítù.

tá a fọwọ́ lẹ́rìn tá a dáhùn màlẹ́kà wà lágbọ̀n ọ̀dọ̀ wa ẹ̀yin wá pé ẹ́ bí màlẹ́kà bá tiẹ̀ wá ikú yìí pọ̀ òyìn gbọ́ fún náà ṣe ń dáhùn kí n fi mọ̀ pé àbí òye ọ̀daràn yìí náà ti gbọ́ bí màlẹ́kà ti ń bú òun kó nù káfí pé yẹ ẹ̀ kó fún un kò míì àìmọ̀yàn túmọ̀ sí nǹkan ọ̀ padà máa ń jọ pé nàlùkìyàm torí tẹ́pẹ́ bá dọ́dọ̀ rẹ̀ tó bá yẹ kó náà ṣe ní tó fi lẹ́tọ̀ọ́ sí pé èpè yẹn ò mọ̀ àmọ́ tó bá yẹ pé tí wọ́n ti torí rẹ̀ ṣépè fún kọjá bí èpè ọ̀padà sórí ẹni tó ṣépè èpè lọ lófo ẹni kí tó bá ṣẹ tẹni tó ọṣẹ sí àbí ẹni tó ọṣẹ fún tí ọba lẹ́sọ̀ọ́ rẹ̀ kọ́ dájú pé ìwọ lè gbé ọ̀padà wàá mú torí ẹ̀ká fẹ́nu wá ń èpè ti sẹ́yìn tòkẹ́ rí báwọn kan sọ pé ẹ̀yin náà ẹ sòfò ẹ̀yin tẹ́ ẹ bá tẹ̀lé ṣù àìbò ẹ sòfò ẹ sòfò ẹ̀mí kálọ́ á sòfò báyìí àwọn ló sòfò àwọn ló sòfò torí ẹ̀kẹ́ lẹ́nu ju wa náà sọ ẹnu rẹ̀ fún ẹ má máa sọ aburú sọmọ làkejì o ọmọ àjẹpá aburú tẹ rò rọ ọmọ làkejì náà padà tẹ̀ sí i ìyẹn máa ń náà ni òsì bá ti gbélé ayé náà ní sẹ̀ra wa á sẹ̀ra wa náà ni ọlọ́run ìdínú táwọn onílàákà ò fi gbọdọ̀ tán láwùjọ àwọn onílàákà náà mọ̀ bá a parí ìjà bàbá àtọmọ ń jà ẹ̀gbọ́n àtàbúrò ń jà ọkọ àtìyàwó ń jà ọ̀rẹ́ sọ̀rẹ́ ń jà aládùúgbò sọ̀ládùúgbò ń jà olórí sí mẹ̀kúnnù ń jà tó ẹnìkan náà mọ bá wọn dá sí tí wọn parí ẹ ẹ mọ wàá jẹ ajẹni tó ṣe wípé tí àwọn bá ti lè pa àwọn àtẹnìkan pọ̀ á ti sọ kọjá nítorí yẹ ká sọ àsọǹsọ tọrọ kì í jẹ́ kí ọ̀tẹ̀ ọ̀tá torí gbogbo ìjọba sọ ìwọ lè máa sọ lónìí kọ́ ọmọ máa ká kó mo wí bẹ́ẹ̀ ẹni tó gbọ́ pẹ̀lú ògbó ọlọ́run gbogbo ẹni ọkà nínú àwọn anijẹ́ kí nǹkan wọn dá àwọn àti ìwọ́tọ̀ sọ báyìí tó tún sọ báyìí tó tún sọ báyìí ẹ sì mọ̀ máa ti ń dà tí wọ́n bá ti bú ọ tó tún bú ọ tó tún bú ọ sórí pé gbogbo ẹ̀ náà kò sí ẹ̀ bẹ́ẹ̀ lápá sórí bàbá àtìyé èèyàn ni yọ̀bọ̀ sórí bàbá tá láwọn àtẹ̀ ta ni ta là ń bú ta lọ́sẹ̀ ọ̀ta ló ń bú gbogbo eléyìí ká máa sọ ẹnu wa ìgbà míì ìjà ní ń jà pẹ̀lú èèyàn ìpè tó ọtẹ́ ní ń jà lórí rẹ títí tó fi kú irú rẹ máa ń ṣẹlẹ̀ ìjà tẹ́ jà pẹ̀lú èèyàn òun ò sábúrú sí ọ wọ́n rò pé ó ti sàfihàn ni gẹ́gẹ́ bí yorùbá lẹ́nu wọ́n mọ̀ wọ́n pé nígbà táwọn ti jọ jà táwọn ti búra wọn òun ti rọ́wọ́ rẹ o kódà ó tún lọ bá lé òun rọ́wọ́ rẹ o wọn náà máa retí o kí ni ẹ fẹ́ lẹ́tà ránṣẹ́ síra yín so kò sí ní mọ̀ nígbà mi torí wọ́n sọ pé ntẹ́lá ìmọ̀ká fi ń sira ju ntọ́ta rẹ̀ fi ń lọ. kò ní mọ̀ nígbà mi pé èpè tó ń sẹ́ especially yorùbá yìí ah! ntọ́gbà tuntun lára yorùbá pọ̀ wàláhi wàláhi níìsín yorùbá ọ̀sọ̀ fún ẹ pé tó bá ṣe pé njẹ́ ló ń ṣe òun bá ṣe kọ́nà ọba gbogbo dáadọ́ jẹ́ kọ́mọ́ ìpè ní lẹ́nu yorùbá ọ̀rọ̀ ti gbogbo dáadáa rẹ kọ́nà ọba jẹ́ kí. ìjọ wa tí wọ́n bá yẹn lọ́kàn jẹ́ ní pé kì í gbogbo ẹni tí ń sọ bẹ́ẹ̀ ló wà lórí òdodo ọmọ kò ń ṣe àmọ́ kò wọ́n kàn lè lọ́wọ́ mímú tẹ̀ bá mú un o ìyẹn fi ṣe ìpè kàǹsùn fúnra rẹ. ẹ tẹ̀ kọ́rọ̀ sọ́lọ́ kò séré mẹ́ kò séré mẹ́ wọn náà lọ sọ pé tó bá jẹ́ pọ́ ọba ba gbogbo dáadáa rẹ jẹ́ yóò wá jẹ́ kí gbogbo dáadáa tó ti ní àti èyí tí ń ti ní lọ́wọ́lọ́wọ́ àti èyí tí ní tí èkú gbogbo ẹ̀yàn ọmọ bàjẹ́ ẹ̀rí tẹ́lẹ̀ mi ọmọ sọ pé kò sí tó ń dáwọ́lé tí ó bàjẹ́ gbogbo ayé ní ti ń ṣe ti ń bọ́ sí i ókè kí ni tí wọ́n ti fi ẹnu tó ti fi tó ti fi wá rọ́ọ̀fù lórí rẹ̀ fúnra rẹ̀ rí ó ń dàn ò lè rántí gbogbo ẹ̀ mọ́ èrò ọ̀pọ̀lọpọ̀ ti ní títún bá ti tẹ́rù èpè ń ẹ yóò ní ẹ̀rọ tó lè ṣe lẹ́yìn rẹ̀ tí òfin ní jà yọjà náà ni ó ti parí torí pé wọn náà ló fira rẹ ló gbéra rẹ pépè tó bá ti sẹ́ni ìsìnyọ́ padà wá sẹ́ náà torí rẹ ẹ jẹ́ ká máa sọ ọ̀rọ̀ tó dáa lẹ́nu gẹ́gẹ́ bí ọ̀rọ̀ anábẹ́ Muhammad sallallahu alayhi wa sallam tó ní man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut ẹnikẹ́ni tó bá gbọ́ ọlọ́run gbọ́ ìyẹn ti máa fi ọ̀rọ̀ tí ò bá làákà ìmú rẹ̀ jẹ́ látàyè níbi kó tó dà kìá ọ̀rọ̀ náà ni ó ti ṣe sábà wí tọ́pọ̀lọpọ̀ fi pọ̀ nù náà torí ẹ̀ àwọn eléyìí ṣépè fáwọn kan wọn mọ̀ fáwọn lè fi ó mù ẹ wá wo bọ́lá ọba wa ti ṣe wá ń sọ ní ìsọ kójú tì wọn àbí ó tì wọn àwọn náà ń sọ fáwọn olùgbàgbọ́ òdodo pé tẹ́ ẹ bá fi lé lẹ́ẹ̀gbà àìbùgbọ́ sísòfò lẹ́ẹ̀sòfò píparun lẹ́ẹ̀parun ẹ lè rúlà o ọlọ́run níta lọ́wọ́ rúlà ni ta ló parun ni ta ló ṣòfò ni wọn wá dàbí ìgbà tí wọn ò gbé wọn ò gbé òkè pẹ̀lú tẹ́lẹ̀ fatawalla anhum anabi Shu'aib alayhi salam ọ̀pọ̀ àwọn tì lẹ́yìn ìgbà tí parun dé kí ni ó ti sẹ́wọ́n kí ni ó ti sẹ́wọ́n tí wọ́n ti bá wọn nígbà kọ́lẹ́kà sí náà wọ́n وقال يا قوم لقد أبلغتكم رسالات ربي يا بي النبي صالح ناني ما تلون قاوي يا ريرو تبعتونا باوا صور أتذكر كيف تتنسوا النبي صلى الله عليه وسلم أباوا أصحاب القليل àwọn kẹfẹ́rí ká dà sínú kòtò ragadi lẹ́yìn tó ń pa wọn pé ẹ̀yin wọ̀nyí lágbájá ọmọ lágbájá dóòlà ọmọ àtàmẹ̀dò làkàtìgbè ọmọ àtàmẹ̀dò pé gbogbo yín ti bá tọ́lọ̀ ń ṣe ládùn fún yín níyà tẹ́ bá pàdé báyìí abẹ́ẹ̀ bá pàdé orí mi ti bẹ́ẹ̀ tọ́lọ̀ ń ṣe ládùn fún mi pàdé pé gbogbo yín ni wọ́n pa àṣírí yín pa. tó bẹ́ẹ̀ náà ni àwọn àrùn ti sọ pé bóòlù ti máa bá àwọn yẹn kan sọ̀rọ̀ tí wọ́n ti dòkú mbètè ó ní àá ẹ̀yin ọ̀gbọ́n tí mò ń wí ju bí àwọn náà ṣe ń gbọ́ lọ àwọn ọ̀kan lè dáhùn mọ́ni. torí ẹ̀ níbí anabi shuaibu náà gẹ́gẹ́ bí àwọn anabi àwọn anabi yòókù òun náà wàá sọ pé ya qawmi ayé èèyàn mi láyìí láti kú tó ti halaka dànù laqad ablawtukum risalati rabbi gbogbo àwọn ẹsẹ tó náà wọn bá fi rán mi sí mo jẹ o wa nasahtu lakum ó ti sèkí fún yín فكيف آسى على قوم كافرين ọ̀nà wo gan ni mo fẹ́ máa gbà bọ́kàn lórí àwọn lórí àwọn tí màá bọkànjẹ́ lórí bí kèfèrí ti parun àkútú kún wọn lọ́nà ọ̀lọ́ ẹni pé báwo mo ti fẹ́ máa bọkànjẹ́ nìtì lórí ìparun tó sàwọn kèfèrí ó nídìí láti bọkànjẹ́ lórí ká dúpẹ́ fọlọ́ ní fọlọ́ ń pa wọn kálukú sí mi tí wọn fẹ́ fún un pé tọ adúpẹ́ fọlọ́ tó lọ ń kọ́ kú ìjọ́tọ̀ ọba lọ àbí ha Allahu akbar irú èèyàn dáadáa yìí ọlọ́run forí jẹ ìwọ lọ́n fẹ́ bàbá ọ̀daràn ọmọ ti lọ ó ti lọ kéré máa ń dé nàìjíríà bẹ́ẹ̀ ni sọ́daràn bá lọ ayé ó tiẹ̀ rojú yóò rojú ayé ó rí mú mí tó bẹ́ẹ̀ ni wọ́n máa dúpẹ́ fọlọ́ntọ́ daràn bá lọ kò sí bọ̀kàjẹ́ bọ̀kàjẹ́ báwo sẹ́ni kan máa ń sọ fún kékeré lórí tani náà tani gánbẹ̀ torí ẹni tó kú lónìí pọ̀ tá ni ìdúkà ló ń sunkún fún lọ́ba ni ẹ bàbá ọ̀nà ni ọ̀daràn ló ń sunkún fún ọ̀ọ́ rẹ ni sunkún fún. lójú pé kú tó ń tún sun náà yóò tún da sí lọ́rùn náà ni táwọn máa ń sun tó ń wu ọ̀n dá sókù lọ́rùn ni àwọn ọmọ kó ìyà fún gbà yẹn. ìwọ ni wọ́n ń hu torí rẹ̀ ìwù tí wọ́n ń hu ọ̀ràn ni fún tọ́ ọlọ́ni gbogbo àwọn anábìtà ti ran yìí o àtàdédé máa pa àwọn èèyàn wọn rùn àti látàrí pé wọn ń tẹ lọ ọlọ́ni wọn máa arsalna fi qaryatin min nabi illa akhadna ahlaha bilba'sa'i wad-dharra'i la'allahum yadharra'un kò sí ìlú kata ara ànábì kan sí àfi ká dá àwọn ará bẹ̀ wò àfi ká dá àwọn ará bẹ̀ wò pẹ̀lú òṣì àti ìnira lásán kọ́ ni òṣì wà pẹ̀lú àwọn èèyàn dàmọ́ lásán kọ́ ni ara ní àwọn èèyàn ọlọ́wọ́n bá máa fi ti àdánwò ni àdánwò tó wà ń bẹ̀ ò ní pé sẹ́ẹ̀tì torí ìyà ti jẹ yín sẹ́ẹ̀tì torí àìnífẹ̀ẹ́ wà nínú ẹ̀ sẹ́ẹ̀ máa rawọ́ ra tẹ̀ ẹ̀bẹ̀ sọ́lọ̀. So sẹ́ẹ̀tì torí wọn gbọ́ lọ́n gbọ́ sẹ́ẹ̀tì torí rẹ̀ ṣe tọ́lọ́n sẹ́ẹ̀tì torí rẹ̀ ṣe Islam torí ìyá ń jẹ̀yàn òṣì ń bá afárá fínra kó tó kọ̀ láti ṣe tọ́lọ̀ pé tọ́ bá wá lówó sẹ́ni ò ṣe tọ́lọ̀ torí pé ńgbà tí ìṣòro wà sí ìnira wà ó súnmọ́ kó táwọn èèyàn ṣe tọ́lọ̀ yàtọ̀ sí ìgbà tó bá wà ìdí ìnù tó fi jẹ́ kí tẹ́ bá kó àwọn olówó kalẹ̀ tẹ́ tún kó àwọn aláìní kalẹ̀ ẹ rí i pé àwọn aláìní àwọn ẹni tí ìnira ń bá fara fínra àwọn lọ́pọ̀ jù nínú ẹni tí ń ṣe tọ́lọ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé àlìjẹ́nà àtìgbàwo làwọn màsàkíìn àwọn tálákà ni wọ́n ti wà àlìjẹ́nà káwọn olówó ọ̀kọ̀ọ̀kan ni wọ́n torí bẹ́ẹ̀ wọ̀ torí pé ìgbà tí à ń jẹyàn tí gbogbo ẹ lé ó túmọ̀ pé kéèyàn ò ṣe tọ́lọ̀ yàtọ̀ sẹ́ni tára tù ẹni tára tù jẹ́nẹ́rálì wọn yìí sábà fẹ́ ti sọ lọ́n torí wọn mọ àwọn pé kóun ti sọ lọ́n pé kóun tún fi di kíni kóun ti sọ lọ́n pé kíkíni ọmọ tẹ̀lẹ̀ òun ti ní gbogbo tóun fẹ́ ní kíni wàhálà ṣùgbọ́n bẹ́ẹ̀ ni ẹ rí àwọn pọ̀ ládùúgbà wọ́n máa wá mọ́sálásí wọ́n máa sí lọ́ wọ́n máa sí lọ́ ẹlòmínú wọn ó lè jẹ́ pé yọ̀wọ̀ alẹ́ nu géètì nígbà ìsílẹ̀kùn mọ́sálásí tí wọ́n ti fẹ́ tilẹ̀kùn wọ́n ti máa tún bàbá afẹ́ tilẹ̀kùn fa yóò máa ṣàdúà àwọn olówó mélòó lẹ́rìí tí ń gbọ́rọ̀ ọlọ́run kí lọ́fẹ́ fi ṣe kí lọ́fẹ́ fi ṣe wọ́n lọ dánilẹ́kọ̀ọ́ ń lọ dánilẹ́kọ̀ọ́ olówó mélòó lẹ́rìí tí ó jókòó pé kí lọ́fẹ́ fi ṣe kí lọ́sọ àwọn ìgbọ́rọ̀ ọlọ́run torí àwọn òṣìṣẹ́ láti tẹ̀lọ̀ àwọn olóògùn ìlọlé ológun o ìlọlé ológun dáhùn wá agbára owó ti dé agbára lókun tòun torí ti eléyìí ọwọ́ ayanilẹ́nu láwùjọ ti wa ìyá ń di àwọn èèyàn bàjẹ́ wọ́n yìí sì tún ṣe tọ́lọ́ rárá àà mo pé ìbà mo pé ìbà èèyàn ò ní owó rárá kò sì tún fẹ́ẹ́ fi Islam ṣe kankan tẹ́lẹ̀ ìgboro gan o tẹ́ bá wa lówó ńkọ́ kí ni wọ́n bá ti kí ni wọ́n bá ti torí ẹ̀ àdánwò tó lọ́ọ́ máa ń ṣe àìní ṣe fáwọn èèyàn ní pé bọ́yá ẹ̀jẹ̀ sí lọ bọ́yá ẹ̀jẹ̀ padà sọ́dọ̀ lọ. kò ní sí náà láwùjọ tó ti pé kò lówó òṣì ní ń bá a jà yóò tún máa lọ ta fúlù. lọ́wọ́ àwọn mọ́ṣáláṣí fúlù ọ̀dà ṣé ọ̀wà kò ní wá. òṣì ní ń bá a jà gbogbo tọ́lọ́kọ̀bọ̀ tó bá tó kó jọ aṣẹ́wó ní òtún lọ kó fún. ṣé ọ̀wà mọ́ṣáláṣí ọ̀gbọ̀n fúlù ọ̀dà kò ní wá kò ní wá mọ́sálásì torí bí òsì lówó yùn ó lè ló ń jà fún mọ́sálásì wọ́n sọ fún pé wọ́sáré kù wọ́sáré pọ́tù pọ́kọ́tọ̀ ọ̀rú ayíbi ọ̀hún máa àtòlè lọ́kùnrin àtòlè lóbìnrin ẹgbẹ́ wọn lọ́wọ́ ìjọ tó wá sọ wọ́n tẹ̀ máa sọ tí máa bí yàn ni wọ́n lè ní kó gbé yàn lọ́wọ́ kí lè yàn ti gánà kò ní sọ jálẹ̀ ìdí tó fi jẹ́ àwọn aláìní tí òṣì bá wà ọlọ́run bá ṣe àdánwò ni ókè tó lọ́n bá bá fi òṣì tó fi dáyàn tó fi ìnira tó fi dáyàn wò ìṣòro ògbésí ayé tó fi dáyàn wò èèyàn wá tún pọ̀ láti ṣètò ọlọ́run sẹ́yìn pé ó ti jẹ ìyà láyé yóò tún jẹ ìyà lálùkìyà ṣùgbọ́n ní tó bá gbọ́n ọlọ́run ti yà yọ ọmọ lọ́nà ẹ̀ lọ́ọ̀rì tí ti ń Islam tó sì mójútó Islam kí ìyà ń kọ́ ọmọ láyé kó wọn má ti lọ di alálùkìyà tọ́ ọlọ́run ló ń ṣe bẹ́ẹ̀ ni káwọn èèyàn lè bá àjẹpọ́n padà sọ́dọ̀ ọlọ́run wọn ra bàbà níwájú ọlọ́run wọn gbà tọ́lọ̀ ثم بدلنا مكان السيئة الحسنة lẹ́yìn tí a bá ti wá fa ìdá sí wọn lẹ́yìn tá a ti fi òṣì tá a ti fi bá wọn jà á wàá tún wá tí parun bá ń bọ̀ nù tí parun bá ń bọ̀ torí kí èèyàn bá gbàgbọ́ nígbà tí wà ní oṣù ọlọ́run bíi ẹlẹ́ta wa ó tún wá lè sọ òṣì yẹn di níní ó lè sọ ìnira yẹn kó sọ di ìdẹ̀ra so ọlọ́wọ́n ní á fi dáadáa fi jàǹrò àìdá tí ń bá wọn fara kẹ́ra tẹ́lẹ̀ hatta afaw títí tí ó tún fi di pé wọ́n pọ̀ lẹ́yìn tí wọn ò tó nǹkan tẹ́lẹ̀ wọ́n ní lẹ́yìn ìgbà tí wọn ò ti ní tẹ́lẹ̀ ara tù wọ́n lẹ́yìn ìgbà tí ìnira ti ń ṣe wọ́n tẹ́lẹ̀ gbogbo nǹkan ti tẹ́lẹ̀ yóò wá di gbàgbé ebi pété bá lọ bẹ́ẹ̀ lómi ìtọ́jẹ́ pé aláìní burúkú ni tẹ́lẹ̀ tó tó á lówó pé ah ẹtí ìgbà tí mo mọ yín bàbá ìgbà wo ìgbà tí wà ní kapanjan ìgbà tó ti wà ní kapanjan ní títí aláàrú lóko ìgbẹ́ kapanjan àbíyèdè lórí tó bá ní òun gbé bẹ́ẹ̀ ni adẹ́pọ̀ ọ̀dà mi wọ́n gbà mọ́ sí aláàrú tó yọmọ wa ti ṣe pé oṣù oṣù ń rí gbọ́dọ̀ owó tẹ rí ibà bá bá lòun lọ kọ́kọ́ lówó jogún ẹ lọ́dọ̀ bàbá òun ni ọmọ náà ó sì jogún rẹ lọ́dọ̀ tó náà tó nígbà tó bá ti yí pé Ọlọ́run bá mú ìtura wa bá wọn wọ́kọ́ọ́lù wọ́n mọ̀ wá sọ pé ọ̀dọ̀ mẹ́sà bá ọ̀nà bọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ wọ́n mọ̀ wá sọ pé àwọn bàbá wa ìnira ti tẹ wọn rí ara ti tẹ tù wọn àdáké yàní kálukú ń bá bọ̀ wọ́n mọ̀ wá sọ pé ara ti ní àwọn bàbá wa rí bọ̀ sí àwọn bàbá wa ti gbádùn gbádùn káwọn náà tó dé. فأخذناهم بغتة وهم لا يشعرون ọlọ́ni lábàá ra wọn mú lójijì sẹ́yìn pé wọ́n ṣe tọ́lọ̀ inú ìnira wọn wà wọ́n ṣe tọ́lọ̀ ọlọ́run ti sọ ìnira di ìdẹ̀ra orí ìbàjẹ́ náà wọ́n sì wà ọlọ́ni àbá gbogbo àjẹrí tá a parun bá ti ṣe fún wọn ara tù wọn orí pa ara tù wọn ìní parun máa dé ìrẹ́ làti máa ń sọ pé tára bá tìyàn tí ń bẹ ẹnu dẹ̀ra ọlọ́run mẹ́jọ jẹ́ pé dídẹ lọ́lọ́run bá ń dẹ ilé jẹ́ pé ọlọ́run dẹ lẹ́kẹ́ ni jẹ́ pé ìparun ní ń bọ̀ lẹ́yìn rẹ̀ torí ẹ̀yìn ọgbọ́lọ́ngbọ́ ọlọ́run wá sọ àìní rẹ̀ di níní orí pọ́ wá ní lọ́wọ́ lọ́wọ́ kú sórí kẹfẹ́rí lẹ́yìn pé dídẹ nítorí pé bọ́ yóò ti kù dẹ̀dẹ̀ kó gba ìsìláàmù àwọn ni tó ibi títí wọn pé bóyá tó máa lọ bá àwọn mùsùlùmí tó ń sẹ́sìn wọn wọ́n lè ràn lọ owó ọ̀kàdé ni wọn pe islam kì ní lórí tá à ń lè lọ náà lọ tá à ń wá lọ sókòtò la bá lọ sókòtò owó tó islam wọn sáré ibi ẹ̀ sọ pé ẹ̀ ń bọ̀ wá sí islam lọ́wọ́ àti máa torí pé owó ti dé lẹ́bàá gbọ́ pé lọ́sẹ̀ tó tẹ̀lé lọ́ba kú ẹ̀yẹ́ wa mẹ́rin subhanallah ọkùnrin ti fẹ́ gba islam tó torí pé akọ́lẹ̀ tó lọ́nkọ̀ fún kọ̀dà ọlọ́ni walau anna ahlal qura amanu wattaqaw tó bá ti pé gbogbo àwọn aráàlú kọ̀ọ̀kan wọ́n bá gbọ́ ló ń gbọ́ ni wọ́n sì páyà ẹ̀ṣẹ̀ wọn yìí fẹ́ bọ́ sọ́lọ́run tó bá ti pé wọ́n gbọ́ lọ́wọ́n bá gbọ́ ni wọ́n sì páyà ọlọ́wọ́n bá wọ́n ń ń tọ́lọ́ fi pa á wọ́n ń jìnnà sí ń tọ́lọ́wọ́n bá kọ̀ fún wa lafatahna wọ́n ní ọ̀rọ̀ yìí kọ́kọ́ bá àwọn ará Mákà wò táwọn pé wọ́n gbà náà bìbọn àwọn aráàlú ńlá mẹ́kà tó bá ti kọ́ wọn gbàgbọ́ ni àbí ká sọ pé gbogbo aráàlú gbogbo láyé ọ̀kárí gbogbo ni tó bá ti kẹ́ bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ ni. لفتحنا عليهم بركات من السماء أو بس ilẹ̀kùn àwọn àlùbáríkà fún yín láti sànà òjò ọmọ rọ ẹ máa rí pẹtrólù yọnu rẹ̀ gold silver diamond gbogbo ẹ lẹ́ẹ̀ máa rí mu jáde gbogbo ẹ lẹ́ẹ̀ máa rí mu jáde walakin kaddabu ṣùgbọ́n wọ́n pọ̀rọ̀ ọlọ́run ọba nírọ̀ ni fa akhadnahum bima kanu yaktubun ọlọ́run ṣe ti yà wọn lórí tí wọ́n ti nífẹ̀ẹ́ táyà yìí túmọ̀ sí pé gbogbo àti bá ti gbọ́ ọlọ́run ọba gbọ́ ọlọ́run bó tilẹ̀kùn òrìfọ́ kò túmọ̀ sí o túmọ̀ sí o tẹ́lá lọ tútù kùtù tẹ́lá bá tútù kùtù bẹ́ẹ̀ ẹnìkan kan gba islam ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ sọ pé tó bá ti gba islam owó máa dé o owó dẹ̀ dé o owó dẹ̀kẹ̀ dé o <laughs> nígbà tí owó dẹ̀kẹ̀ dé wọ́n bá ṣe ajẹ́ pé ìrọ̀lẹ́ dẹ̀kẹ̀ pa fún wàá lọ bá bẹ̀rẹ̀ kò síbẹ̀ o ọ̀rọ̀ yìí ní í pẹ̀lú àwọn aráàlú kan pàtó ni nípa pàṣẹ lẹ́kùn àlùbáríkà fún wọn láti pọ̀ mi àwọn ará mẹ́ta ni tó bá ṣe pé wọ́n gbàgbọ́ ọlọ́run ó ti àlùbáríkà lẹ́kùn àlùbáríkà fún wọn láti sàmà lẹ́kùn àlùbáríkà ọlọ́run ti fún wọn láti sàmà torí rẹ̀ nàásì máa ń sọ pé kò sí lákọọ́lẹ̀ nìkan kíkẹ́ tó o bá gbọ́ ọlọ́run bá gbọ́ ó lówó orí rẹ̀ náà láti wà lẹ́sìn àwọn èèyàn tọ́lọ̀ ń sọ pé tó máa ń gbàgbọ́ wọn bá ti báyìí fún wọn àwọn èèyàn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan àwọn ẹ̀yà àwọn aràn kọ̀ọ̀kan lọ́lọ́run sọ eléyìí fún àmọ́ jẹ́nẹ́rálì kò sí lákọọ́lẹ̀ pé tẹ bá ti gbọ́ lọ́ngbọ́ ẹ̀ lówó ìdí nu ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọn ò ní wọn ò ní kò sì túmọ̀ sí pé ìsìláàmù ọ̀dà ìsìláàmù dáa púpọ̀ òun gan ni dáadáa gbogbo tó bá kó wá pé bó ti ṣe fún àtijọ́ àti mú ó ṣòro fún àárẹ̀ nígbà afárafínà látàárọ̀ ọjọ títí tó fi dé ayé gbogbo ẹ lè ṣẹlẹ̀ ṣùgbọ́n a sọ pé ń ṣe ni gbogbo ẹ ṣẹlẹ̀ báyẹn nítorí nítorí pé ọlọ́wọ́n bá fi pa fún ẹ sì pé anabi ha sọ èèyàn sọ fáwọn èèyàn rẹ̀ láti túbà lọ sọ́dọ̀ ọlọ́run wọn ni istaghfiru rabbakum innahu kana ghaffara ẹ tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́dàá yìí torí pé ọba aláforíjì ni yursilis samaa alaykum midrara tẹ́ ẹ bá ti tọrọ àforíjì tó foríjì yóò máa rọ̀jò alùbáríkà fún yín láti sánmà yóò máa rọ̀jò alùbáríkà fún yín láti sánmà ìjẹ́tìlẹ̀ ìbá yé wa. a rí i pé táwọn èèyàn nábì Nuha náà àdéhùn tó lọ́n ṣe fún wọn pé tí wọ́n bá túbá tán tọrọ àforíjì ọlọ́run foríjì wọn yóò sì rọ̀jò àlùbáríkà fún wọn láti sánmà kò túmọ̀ sí pé gbogbo èèyàn bẹ́ẹ̀ náà ni ṣùgbọ́n àǹsọ̀ insha Allah ọmọ tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ torí tó máa ń tọrọ àforíjì ọlọ́run sílẹ̀kùn fún torí pé máa ń ilé ìjẹ̀bù tá a fẹ́ dúró sí lọ́nà àwọn àyà yìí wọ́n fi hàn wá o wọ́n bí ìparun àwọn èèyàn nẹ́bí ṣùáyì alayhi salam ti dé agídí ló ṣe sábàbí rẹ̀ àìgbàgbọ́ ni ìtàǹsí láàmà jù o kò sì sẹ́nìkan tó lè tú láti wá fi ìtàǹsí lẹ̀ o wọ́n ló mú wọn parun láti rí àwọn dúró lórí mẹ́sẹ̀ anabi shuaib náà dúró pẹ̀lú àwọn èèyàn rẹ̀ lórí ti ọlọ́run ti ra wọn àwọn òṣìṣẹ́ láti fi tún wọn lẹ̀ nígbà tí káfíìrì òṣìṣẹ́ láti fi tẹ̀ lọ sẹ́mu tèmi náà àti tẹ̀ lẹ̀ tó ó sì ní kọ́ lọ́wọ́ lájà láàrin àwọn ọlọ́run bá wọn lájà ẹ wá òbí tọ́lọ̀ ń lájà lọ ìparun dé báwọn èèyàn anabi shuaib gbogbo wọn parun látàrí pé ọlọ́run bá omi ilẹ̀ mọ́ wọn lẹ́sẹ̀ wọ́n di ara bọ́rọ̀ gidi wọ́n di aláìsí. lẹ́yìn tán ti ń bẹ̀ ọ̀rọ̀ wọn á dàbí ìgbà tí wọ́n fi ẹ̀dókè pẹ̀lú tẹ́lẹ̀ àwọn náà padà sọ̀tò ẹ ká gbọ́ lọ́wọ́ bá gbọ́ ẹ ká máa tẹ̀lé sànàbì Muhammad sallallahu alayhi wa sallam lọ́dà da fún aláyé yọ fún aláǹkóyà dídá tá a sọ ń bì báyìí kò náà ní gbé ìbálẹ̀ ọkàn jẹ̀ tiwa ẹni tí bá ti gba ọlọ́run gbọ́ tó gba tànàbì gbọ́ kò ní sófò tó bá di lọ́la òkè ya oríire tó tó sí ọlọ́run bá tó sèmi pẹ̀lú yín lólóríire kọ́ràn wa lọ lórí àti máa tẹ̀sìn rẹ̀ bó ti ṣe fẹ́ àti ní ìbámu pẹ̀lú lànà anábì Muhammad sallallahu alayhi wa sallam subhanahu wa bihamdi ashhadu an sílẹ̀ tí wọ́n máa ń sọ pé ká má gba alukur'ani sílẹ̀ ṣé kí ló fà nítorí ni pé ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run ẹlẹ́dàá wa ìròyìn Ọlọ́run tá a bá fún ọ̀rọ̀ Ọlọ́run ọba lé gbọ́dọ̀ tó jẹ́ tó fi jẹ́ pé ọ̀rọ̀ àwọn èèyàn láàmú fún ẹlẹ́ àmì pọ́ńtọ́ lọ́nà ó rí pé nísìnyí tí common chairman local government tó bá fi lè kọ́ lẹ́tà tí ó ní sọ́ọ̀lẹ̀. àbẹ̀kọ̀ ni wàá gbé táyì tó lápàlẹ́ lẹ́tà chairman local government tọkọ sí àyẹn sọ́ọ̀lẹ̀ lọ èèyàn gbé torí tébù ni ó kéré jù báwo á lọ́rọ̀ ọlọ́run ẹlẹ́dàá o a máa gbé sílẹ̀ ni kò bá jórí kápẹ́ẹ̀tì àìpọ́nrọ̀ ọlọ́run ọba lé ni ká gbé síbi tó nítorí mú agbé lẹ́lẹ̀ yóò sì jẹ́ pé pákó ilé ìjẹun tó jẹ kẹ́ni kò gbé sọ́láàtì.